ọ̀kan soso ọlọ́run ní ìbẹ̀. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. kò máa sí ewé kò máa sí ègbò kò máa sáwòrè kò sí gbèkúdé kò máa ní ipa kádàrà tọ́lọ́run ṣètò lórí ara ayé ọmọ àdámá láìláha ìlàláhù ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. láìláha ìlàláhù ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. èmi ò ní bá wọn ṣẹbọ Mo ní bẹ̀rẹ̀ sí sí ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Àrìmọ́lẹ̀ṣẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní yí ẹsẹ̀ wò sẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní báwọn àṣẹbọ máa. A ní òkà tájà sẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ mo ní òkàkú sẹ́rin ààrẹ bọ ni èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ mọ́ torí sébélé lẹ́nu sẹ́ ààrẹ bọ ni èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ mọ́ gbẹ̀túgbẹ̀tú ńkọ́ ààrẹ bọ ni èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ mọ́ mo ní ìfúnpá ń kọ́ ààrẹ bọ́ ni. èmi ò ní bá wà sẹ́kọ̀ọ́. àti wípé ó ń dè níbàdí ààrẹ bọ́ ni. èmi ò ní bá wà sẹ́kọ̀ọ́ mọ́. mo ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ́ ni. èmi ò ní bá wà sẹ́kọ̀ọ́ mọ́. àti wípé Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ́ ni. èmi ò ní mo ní Òṣògì yẹn ń kọ́ ààrẹ ẹbọ ni. èmi ò ní báwọn àtẹ̀bọ̀ mọ́. torí ọtí àbọ̀ kí ààrẹ ẹbọ ni. èmi ò ní báwọn àtẹ̀bọ̀ mọ́. mo ní Òkè Ìbàdàn sẹ́ ààrẹ ẹbọ ni. èmi ò ní báwọn àtẹ̀bọ̀ mọ́. mo ní pípé ségè ààrẹ ẹbọ ni. èmi ò ní àwọn àṣẹ̀bọ̀ mọ́ ọ̀tẹ̀ àwẹ̀ bíi faláboyún ó ti dájú pé ààrẹ bọ ni mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwùra wá foríjì mi mo ti túbà. mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwùra wá foríjì mi mo ti túbà. إن الحمد لله نحمده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 fàlìyàdù bíláhi subhanahu wa ta'ala lẹ́yìn tí a dọ́pẹ́ fún allah a ṣe asọ́látù fún annabuwa muhammad sallallahu alaihi wasallam ládàá asọ́látù náà kí o máa bá wọn ará ilé annabi àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama àlẹ́yìn náà àkíra wa púpọ̀ lọ́kùnrin wa àti ní obìnrin wa àkíra wa ní ọmọdé wa a sì tún kí àwọn àgbàlagbà wa náà pẹ̀lú abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala bimannihi wa karamihi wa izzihi wa fadlihi kí ó má ṣàṣe dáadáa àti àlékún orí àti àlékún ọlá àti àlékún ọlá ọlọ́mọṣáàṣì fún ẹnìkọ̀ọ̀kan wa. pàtàkì ìwà sọ̀rọ̀ wa lé ní àrípá ti rí tọ́píìkì tó wà lójú ṣe lójú pópó kọ́lá pé lójú wọ̀nà wa ọ̀sìn sọ́wọ́n kí èmi ò gbọ́ ìwà dáadáa àtìrí tí ń bẹ ní ojú ìwòran àbí amóhùnmáwòrán àbí ẹ bá gbé fóònù dání a ṣàdìrín tá a kọ sórí àkọlé ọ̀rọ̀ yìí kí lọ́rọ̀ náà fẹ́ dalé lórí kò sí nǹkan méjì kọjá àwọn ọ̀rọ̀ tí ń lọ ó sì fẹ́ tó ọjọ́ mélòó kan tí ti ń lọ báyìí ó sì ti fẹ́ tó oṣù mélòó kan àmọ́ àkọlé tọ́pìkì tí wà ní pé kí ló dé tá a fi ń gbéra wa lọ tọlọ́pàá gan ayé ẹ̀kọ́ ni because gbogbo èèyàn kàn rí pé tọlọ́pàá lè ní tó bá tún dọ̀la náà ńkọ́ ọlọ́pàá tún yá tó bá tún dọ̀tún lá ńkọ́ àti ìmọ̀ta ló kàn báyìí níṣẹ́ o <laughs> tẹni tó dé báyìí ní kíni òun là ń ran lọ́wọ́ báyìí sòtá ló tún kàn sí àpá àti ìmọ̀ ẹ ò ń bi àwa marhala kan ni marhala yìí ń bi ta dé yìí marhala kan ni nínú àwọn marahil tó ṣe pé bóyá òun náà ni ara ń tá fi discuss àwọn ọ̀rọ̀ tá à ń discuss kí ló dé tá a fi ń gbéra wa lọ́tọ̀ ọlọ́pàá gan-an ayé ẹ̀kọ́ ni kì í ṣèròyìn mọ́ gbogbo wa láti gbọ́ gbogbo wa láti mọ̀ ipe ọmọ ìyá wa tí gbogbo ayé mọ̀ sí oníyàwó mélòó oníyàwó mẹ́ta ṣé kò ti pẹ́ di mẹ́rin mọ́ ah, a ní kò ní pẹ́ aláwọn náà sọ̀rọ̀ pé tí ó di mẹ́rin ní àmọ́ oníyàwó mẹ́ta sálà àmọ̀ táwọn èèyàn máa ń pè wọ́n tó ọmọ ìyá wa oníyàwó mẹ́ta a rí pé ìròyìn ti gbalẹ̀ kálukú ti ń pè ọlọ́run ló mọ iye kọ́ọ̀lù nìkan igan ti gbà wọ́n rí èmi gan sákọ́ ni oníyàwó mẹ́ta ìkílẹ̀ wá rí ṣe báyìí ẹ̀ kò sí táà mọ́ rí ṣe kọjá pé ọlọ́run táà sá mọ́ pé òun náà ní kíni ó là mọ̀ pé kò mọ̀ sí ọgbọ́n kan kò mọ̀ sétè kan lórí kádà ara tọ́ ọlọ́run ti ṣètò àrọ́gbọ̀n kankan tá a fẹ́ dá àmọ́ o àlẹ́lòmíì tá a ṣàgbára lé àfitáníjọmọ́ àfi Allah subhanahu wa ta'ala so báwo èèyàn ti wá ń pè yẹn pípè yẹn wá sá wàá pọ̀ yẹn bò láti wá kí wá ló wá ṣẹlẹ̀ báyìí kí wá ló wá dé báyìí pé ẹ ah, ah, ẹ wá di mòdó pàápàá so àmọ́ kí n tó lọ mo gbọ́dọ̀ sọ méjì lórí ọ̀rọ̀ ọmọ ìyá wa oníyàwó oníyàwó mẹ́ta pẹ̀lú ògbólọ́dọ̀ ta'ala ìjọ Monday ó ní ọmọ ìyá wa ń lọ sí zone two láti lọ rí ọ̀nà invitation àwọn àwọn sámòfin wa náà wọ́n pè wọ́n àwọn agbófinró wa ní nàìjíríà tí wọ́n fi kalẹ̀ sí zone two ẹ̀ ní kúwámbẹ̀hùn ayé ẹ̀kọ́ ni pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run ọmọ ìyá wa ń lọ bẹ̀ ńjọ́ náà so gẹ́gẹ́ báwa ti wá máa ń sọ ńjọ́ àwa yìí náà ń lọ zone two ọ̀hún náà ṣẹ̀kí ìmọ̀ ń tẹnu mọ́ kínní kan pé a lówó ayé ẹ̀kọ́ a mọ̀yán o a lágbára a lóye àmọ́tala ní àní Allah subhanahu wa ta'ala so gbogbo àwa tá a bá dá sọ̀rọ̀ yìí ẹjẹ́ a mọ̀ mọ̀ pa ní nǹkan kan àmọ́kílá ní àní Allah subhanahu wa ta'ala so ẹ jẹ́ kó yẹ pé àwọn kọ́mẹ́ǹtì wa tá a bá mọ kọ́mẹ́ǹtì tí mo ti ní àwọn kọ́mẹ́ǹtì gẹ́gẹ́ ẹ́ they will fail ìwọ kọ́ lọ́ọ́ jẹ́ wọn ayé ẹ̀kọ́ ni ẹ ṣáàmọ̀ sọ pé ẹ ọlọ́run ọba wa tún ń bẹ ń bẹ tí ó ṣe kí ni tí ó gbìjà wa ọlọ́run ọba wa ń bẹ ń bẹ tí ó ṣe kí ni tí ó dúró tiwa àwọn akéwì orí gbogbo tí ń wí oníyàwó mẹ́ta gbọ́dọ̀ takò ni mo mú níyàwó mẹ́ta nù mọ̀ yẹn mo sì mú níyàwó mẹ́ta dáadáa kò lówó mo sì mú níyàwó mẹ́ta dáadáa kò lágbára mo sì mú níyàwó mẹ́ta dáadáa kò lọ́gbọ́n kò lóye àmọ́ tanu náà níjàmọ́ ó ní allah subhanahu wa ta'ala awa bẹ̀rẹ̀ ọba allah subhanahu wa ta'ala ọlọ́run mọ́sà bá wa kú ọmọ ìyá wa náà yọ ẹja torí pé ìbéèrè ni wọ́n béèrè lọ́hùn ìbéèrè tọ́lọ́run èèyàn yẹn gán lè fi ìdáhùn kó bára koro láti lè fi ṣàlàyé àwọn tó dáa fíìmọ̀ béèrè tí wọ́n béèrè ni a pé ìtọ́ba ilé invite èèyàn kí náà fẹ́ ṣeun àwọn abẹ̀lọ́ Allah subhanahu wa ta'ala àmọ́ pé interrogation kò lè tó tinú sàárè ayé ẹ̀kọ́ ni ẹ tí ò bá ti wá tó tinú sàárè àbùṣebùṣe nítorí wọn ti pé ọmọ ànábì ádámù ẹgbẹ́ wa náà ni ó mọ béèrè béèrè ní ọwọ́ ọmọ ìyá wa ẹ ọlọ́mọ sábà wa tọ́ ahọ́n ọmọ ìyá wa sọ́nà ọlọ́run wa bá wa purify intention wọn ọlọ́run wa bá wa dúró tì wọ́n ẹ bá wa ṣàlékún dáadáa fún gbogbo wa náà so èyí òun ó jẹ́ alákọ̀ọ́kọ́ náà so gẹ́gẹ́ bí mo ti wá sọ ẹ̀dákùnjàn mọ́ ẹja mú ọ̀rọ̀ yìí ní mú pé a lẹ́nìkan àfita ní àfi Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ mi tí mo bẹ́ sọ gangan tí mo ti rò pé bá sọ gangan rí tẹ́lẹ̀ wọ́n ra pass message pé ẹ̀yin èèyàn ọlọ́run o atún atún atún atún àtẹ̀síwájú sí pé gbogbo ẹ̀yin ọmọ ìyá wa kan àwọn ọmọ ìyá wa kan ń bẹ tuntun à ń lọ pàǹtí à ń lọ àbújá wọn àwọn kan mọ́ lọ rí ẹ gbogbo ẹyin tẹ́ ẹ máa ń sunkún sọ́lọ̀ lọ́rùn ẹ ẹlẹ́kùn yé ìtàn náà nù o <laughs> àwọn tààlẹ́ sàn sún sí Allah subhanahu wa ta'ala ẹ tún padà ẹ máa lọ rí sun ẹ tún máa lọ rí tún sun fọ́lọ́run kódà ń gbà tá a dé tá a lọ fún múra hàn mo dé Mọ̀dínà mo gbọ́ ṣẹlẹ̀ kan ẹkún sì fẹ́ẹ́ mi máa gbà mí mo tún àwọn alọ sẹ́yìn mọ̀kámù Ibrahim àwọn alọ nìyẹn náfìlà àwọn abẹ náà pé ọlọ́run kútú bí yìí ọ̀rọ̀ rẹ̀ dọwọ́ rẹ̀ ẹ dákun ọlọ́run wá gbà bí ò gbà ẹ dákun gbogbo orú ẹ̀yìn tẹ́ ẹ ṣègbìyànjú káàbà ń bẹ́ẹ̀ o <laughs> àyè àṣẹ ni o rọ́ọ̀dọ̀ rọ́ọ̀dọ̀ ń bẹ́ẹ̀ Mọ̀dínà mọ́sálásí àdínábì ayé ẹ̀kọ́ ni àyè àṣẹ o ẹ lọ bẹ̀ẹ́ wa bẹ lọ́hùn ọlọ́run bá wa tọ́ àwọn ọmọ ìyá wa sọ́nà ọlọ́run bá wa jogún ìkíláàsì fọ́mọ ìyá ọlọ́mọṣà bá wa ṣàánú bá wa ṣàlékún dáadáa ẹ àdúrà ni o àdúrà ló lè ṣe o kódà kìí ṣe owó ló lè ṣe owó náà owó náà irinṣẹ́ náà ṣá lówó àmọ́ àdúrà ó ti kí ni wá yóò ti owó wá yóò ti èèyàn wá yóò ti gbogbo tó bá yẹ kéèyàn fi ṣá yóò ti kí ni yóò ti wọ́n wá ẹ ọlọ́mọṣà dúró tẹnì kọ̀ọ̀kan wa ẹ bọ́rọ̀ mi ò bá ti wá mọ̀ rèé àní ní Mọ̀dínà ìkan àwọn àlùfáà ọdídé àgbà àfáà níbà àwọn àlùfáà wa tí wọ́n ṣe dọ̀kítọ́rà lọ́lọ́mọṣà bá jẹ́ kí wọ́n yọrí ẹ̀ láìpẹ́ yìí kìí tó ṣe dr abdulmomini ní wíwọ wọn wá rò bá wọn nu ọ̀tọ̀ tó làwọn ẹni tí ń wí àwọn wá sọ fún mi pé ah ọ̀rọ̀ kan bẹ ẹ̀yin ò lè mọ̀ àmọ́ kí n sọ fún yín wọn ní ǹjẹ́ mi mọ̀ pé ń gbà à ń lọ zone two à ń lọ pàǹtí sí wọn pé ìyàwó àwọn làwọn bá bá wọn lóru tán yẹn náà fílà lórúkọ kan àwọn bá dìde umu fulani ìyá alágbájá ẹni tó kọ wọn máa mọ ẹni ọ̀hún umu fulani ìyá alágbájá ah, àdúrà lẹ́ńsì lẹ́ sọ pé ìṣí à ń ronú pé àbí kan sí àwọn ọmọ ni àbí kinní kan ni àbí kinní kan ṣé ò sí ẹni ẹ kò sí ọmọkùnrin tó ń pè ń kútú bí ti ń bẹ nàìjíríà tó ń gbé lọ káàkiri náà ní àlékọ́lọ́ òun mọ́sà bá wa dúró tì á á á ṣèyàn pé ńgbàdúrà àwọn àdúrà báwọn bá wa pọ̀ lọ́tún pọ̀ lọ́sì bá tiẹ̀ wá lémi ò bá tiẹ̀ wá jámọ̀ kankan tí n tiẹ̀ wá da kódà bá jẹ́lẹ́sẹ̀ wájú ọlọ́run mo rò gbogbo àwọn táwọn wí hun a ìbẹ̀rù ọlọ́run kan ló mú wọn máa sunkún wájú ọlọ́run ọlọ́run lè wo tí wọ́n kan sàánú olúwa rẹ̀ ó lè jẹ́ gbogbo àánú tá a dí gbangba ó lè jẹ́ kí ṣe pé iṣẹ́ tèmi náà ló da dé bẹ́ẹ̀ bóyá àwọn yìí ò ní iṣẹ́ wọn dá lọ́run pé ah, ìwọ mo sì mẹ́bí àjẹ́ ọ tẹ́lẹ̀ àmọ́ torí àwọn tí tọ́bẹ̀ bẹ̀bẹ̀ yìí ó wá sàánú rẹ̀ kọ́ ọmọ ara àánú gbà ọlọ́run àánú rẹ̀ tá a rí gbà mọ́ṣàjà a rí gbà lóye eléyìí náà èyí náà kéde pé ó ti tọ́ ẹ pé kéde pé ó ti tán yányán kódà èyí òun gan àwọn tán lè kọ́ ọmọ lọ kóòtù wọn lọ kóòtù bí àjẹta tán tún gíìbù rìpọ́ọ̀tù kóòtù sí lọ lábújá lórí kéèsì ìjà sọ̀hún àkọ́ ààyè ń lọ àmọ́ àwọn tó jẹ́ mọ̀lẹ́bí àbúrò nira tán ta láyà àwọn yóò ti gbà pé ìwọ lọ́ọ̀rẹ́ wábì kan jòkó sí báyìí náà tó bá ti kàn á ti kí ni á pé ọ lọ́rẹ́ mi làwọn àkọ́bí àbúrò rẹ rà àbí kejì àbúrò rẹ rà gbọ́ àwọn àwọn yóò sàn ń bá tiwọn lọ wọ́n ní mọ̀lẹ́ sí nǹkan wọ́n ti àkọ́bí ètò wọn gẹ́ ah, àwọn bàbá yìí tó lọ wọ́n tó lọ kóòtù lẹ́nu èmi kò mọ nǹkan kan mọ́ ṣe ibà wọ́n sì sọ táwọn fẹ́ gbà ah, subhanahu wa ta'ala tó ṣe abẹ́lọ́ ọlọ́mọṣẹ́ àjá dúpẹ́ lórí eléyìí náà ọlọ́mọṣẹ́ àjá rẹ̀ níbi eléyìí náà sọ pé ìyá yìí la jòkó láti bẹ̀rẹ̀ láà ń dúpẹ́ ńjọ́ náà ayé ẹ̀kọ́ ni ọlọ́mọṣẹ́ àjá lè dúpẹ́ lórí eléyìí náà kó wá tún àníyàn gbogbo wa náà ṣẹ́dá gbogbo wa ẹja mọ́ lọ chẹ́kà níyàn wa o oníyàwó mẹ́ta tàbí oníyàwó mẹ́ta mo dájú mẹ́sẹ̀jì ikọ̀ àsìkò yìí àwọn yóò mọ̀ rò pé àdánwò ló bá yẹn ní lóòótọ́ kódà tẹ́rù mọ̀ bo oníyàwó mẹ́ta àmọ́ mẹ́ṣínà tí máa ń di mínìhàn tí mínìhàn lè bá dé ẹbẹ̀rù ọlọ́run wà fáà ẹ kí ni ẹlọ lè ṣe class èmi ń fún ìró ìdùnnú lèmi ń fún yín tèmi inú gba pé bànújẹ́ àbí wàhálà ló dé ìdùnnú dé àbá ọládé ọládé kí ni ẹ̀tọ́ ní pé àdánwò àdánwò ìtànàbùwà Muhammad sallallahu alaihi wasallam já mọ̀ ní pé inna idhamal jaza ma'a idhamil bala ẹ̀san ńlá máa ń sábà tẹ̀lé àdánwò ńlá ni wa inna ma'al usri yusra ayàwó àdé ìparẹ́ so ìnira ò gbọ́dọ̀ wá báwọn kí ni yóò tẹ̀lé ìdẹkùn ni so bá a ṣe ń rò pé ee wàhálà mọ̀lá báyìí bẹ́ẹ̀ lọ́ọ̀rì wọ yìí ká tún mọ̀ rò pé ihun tí ó gbẹ̀yìn ẹ̀ ó ní kíni ó lè dẹkùn àwa tàn mọ́ kórí bẹ́ẹ̀ o a ṣe kíni a tàn mọ́ kórí bẹ́ẹ̀ àmọ́ tí mo sábà jó rí ni pé oníyàwó mẹ́ta ẹ̀yin náà wà lọ́ọ̀rì tún ìkíláàsì yìí ṣe lásìkò yìí kó wá ṣe kíni ẹ̀ má àwájáka ilà tẹ̀jìdìdì lè yà lásìkò ilé wa bùkátà sí kẹ́ máa chẹ́kì kíláàsì yìí gbogbo ìgbà ọlọ́run torí iṣẹ́ náà mo ṣe ń ṣe ọlọ́run dákun ṣàánú mi ọlọ́mọdé mi ò yẹ ọlọ́mọdé mi ò yí padà abẹ́lọ́kọ́ ọlọ́mọ sàbáwá tún ọmọ ìyá wa dúró ọlá al-Qur'an al-Karim ìyẹn ń bí èmi wá ń lọ lénìí nígbà mo kú mbẹ́hùn àdúgbò tí wá ń lọ lénìí ni pé limadha hadha as-sira'u al-mustamir èyí ṣe gbogbo làásìgbò gbogbo gbà yìí kí ni bí gan kí ni ṣe kí ni àbá kí ni bí gan kí ló dé tó yẹ pé tọlọ́pàá là ń fi ń gbéra wa lọ tọlọ́pàá dákun gbàgbọ́ yẹn tẹ́mi wíyí sọ́dọ̀ tí wàá ní kí lédè tá a ti ń gbéra lọ́tọ́lọ́pàá èmi ò mọ ráwọn tó gbó níyàwó mẹ́ta lọ́tọ́lọ́pàá pé èyí ṣe tán ti gbé lọ́tọ́lọ́pàá tán bá bìlíìfù pé ó jẹ̀bi àwọn kan sọ ń bẹ abẹ́ẹ̀kọ́ ni ẹ wọ́n sì sọ yìí ó ti ṣàlàyé ara rẹ̀ ń bá jẹ̀bi ó ti dá lẹ́bi ẹ bá sì jàre wọ́n ṣe kí ni wọ́n jàre rẹ̀ sí kèná sọ ẹ̀hẹ́ pé pé ẹ ṣe gbéra yín lọ́kọ́ àmọ́ kí ló gbé wa débi ó oh, àbá yorùbá ṣé yorùbá ní ti ń clear sọ pé ìgbọ́ yorùbá dáadáa àmọ́ mọ̀ káwọn jẹ́ mú mọ́ gbọ́mìye kí ló padà sọ wá di à ń fọlọ́pàá gbéra wa lẹ́nu à ń fọlọ́pàá gbéra wa ní tẹ̀gbọ́rọ̀ ọ̀ndìtọ̀lọ́pàá ọ̀ndìtọ̀lọ́ ẹ̀pọ̀ ti fẹ́ pọ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí àmọ́ àníjẹ́ kí yòó ń wá àṣìdálọ́ wa kú ó àṣìgọ́là wa kú nínú àṣẹlì ìpìlẹ̀ gbogbo tá à ń fà yìí ó nípìlẹ̀ àbí ò nípìlẹ̀ ní àbá ó ní tá à ń fàbọ̀ ìdá ń fàbọ̀ wọn ẹ mọ̀ gbé wa kú òǹbẹ ẹ àníjẹ́ kú tọlọ́pàá lọ́lọ́pàá lọ́lọ́pàá lọ́la àníjó gbé wa kú òǹbí ìpìlẹ̀ àwọn díẹ̀ nínú ìpìlẹ̀ òun lèmi wá rò pé ẹjẹ́ á sa àwọn kìíní ìjọ kíjọ mọ́ ọmọ gbàgbé ẹ kíjọ mọ́ ọmọ gbàgbé kí ló ń gbé wa lọ sẹ́rí àsọdùn ọ̀rọ̀ ní ká ní ẹ Ìgbòho wá bú mi Ìgbòho wá bú bàbá mi mo wá gbé lọ sí tọlọ́pàá ẹjẹ́ á wá nǹkan mi ìsọjàre à ń wá ta mọ́ mọ́ kí ni má ta mọ́ ni wá mọ́ táàjọ ń jà sí so ń táàjọ ń jà sí òun gbogbo wa náà lájọ mọ́ gbogbo kálukú ń gbéra wọn kálukú ń lérí síra wọn kálukú á nara wọn ṣe pé ọ̀rọ̀ yìí kó tó kan tọlọ́pàá bí ti ń gbé dáhùn yẹn padà kọ́rọ̀ yìí ó tó kan tọlọ́pàá ṣe wọ́n pé ìkan láti amẹ́ríkà lòun ti jáde ọba irọ́ amẹ́ríkà nù ó lè pa irọ́ ńpa fòó ńpa kí mo wí fòó kéèyàn máa mú irọ́ láàyè kò wúlẹ̀ mọ́ pamọ́ yóò mú láàyè báyìí ni ṣe pé ó dídì jáde báyìí ni pé níbi ẹ bá ti rí kútú bí ó dídì sọ ni gbogbo ẹ̀yàn ọmọ mẹ́ríkàs bó ti sọ́nu fídíò rẹ̀ bóri ó ibi tẹ́ ẹ ti rí ẹ pọ́ǹchì eyín ẹ̀ sọ ni ó tún yóò sí ní ẹ̀nà ń pàró tán bá náà yẹn ń pàró kí ni mọ́ sí yẹn pàró wá jẹ́ bí pé <laughs> àbójá so àwọn nǹkan tí ti tra ìwà bí tán ti rò wò nìyẹn kò náà ló fi ń di kò ó na ẹ ló sàpèjúwe ní ṣáàrì àbí tó sàpèjúwe ìjọ́nà tí fi ń di ẹmọ náà ní ẹmọ náà ń pàró tí ẹgbẹ́ ìjọ́nà àwọn àfáà ìgbélò kan dárúkọ ẹsà òkè ìjẹba ti rú ẹ̀pà àwọn àfáà àwọn náà ẹsẹ́ kí ni ẹ̀nà ń pàró èyí tó jẹ́jẹ́ jáde yẹn bọ́sí pé àwọn sáàzù àná èyí tó jẹ́jẹ́ jáde yẹn ìyẹn tanímọ̀ láàbí kí náà ṣe kàbí tanímọ̀ súnlá ẹmú ẹsẹ́ kí ni ẹ̀nà ń pàró tó fọ́ di pé ẹwù ẹjẹ́ ká mọ lọ físíkà àtà tá ibi ọ̀rọ̀ ti ń bọ̀ nu so ká mẹ́kànlá jòkó tí wọ́n fọlọ́pàá gbéra wọn fọlọ́pàá kó tó kàn fọlọ́pàá gbéra wa ọ̀rọ̀ ti ń di ẹ pọ́ǹchì eyín wọn ọ̀rọ̀ ti ń di ẹ nà wọ́n ń pàrọ̀ ṣe pọ́hùn yìí náà ló tún dé ló tún sọ pé wò ó kú tún bí mo ti wà ń gbòòrò má jẹ́ ń rí ẹ ní gbòòrò gbọ́dọ̀ dúró nínú gbé ẹ̀ ní o ẹ má gbàgbé o ṣe nígbà tí èmi náà pé ìwọ kan ó ṣe máa wá dún mọ̀húrú mọ̀húrú mọ́mi èmi náà sì wà lórí tó mo wá sọ fún kí tó lọ pé ń bọ̀ wá ń jọ Sunday mo sọ́jọ́ kìíní ó tún dijọ́ mi ń bọ̀ wá níjọ́ sunday mo sì jíjọ́ mo sì drive lọ bẹ̀ mo ti wà lórí third milan ń bọ̀ lọ wá o ṣe hàn pé àwọn ibi tọ́rọ̀ ti ń bọ̀ rí so bọ́rọ̀ ṣe ń bọ̀ bọ́rọ̀ ṣe ń bọ̀ nìyẹn àtìgbà ló ti ń di pé àbò ah, látún lè ṣe lè lu ọlọ́pàá ó wá ku ẹ̀ẹ́dẹ́ àwa ọba ń gbọ́ abániwọ́ràn táàrí dá ẹ̀ẹ́dẹ́ àwọ̀ràn sí wọn lẹ́sẹ̀ bó dà bọ́ràn bá tiẹ̀ dáràn <laughs> ẹ̀ẹ́dẹ́ àwọ̀ràn sí wọn lẹ́sẹ̀ ó bá ti kí bí wọn àbá dáràn wọn gbogbo ẹnà wọn pààrọ̀ ẹ pọ́ǹtì eyín wọn ọ gbọ́dọ̀ dégboro ọ gbọ́dọ̀ jáde ẹ má gbàgbé wọn kan ti pè mí lórí fóònù o hello má jáde lọ́la o ìwà ó ní ẹ má já torí tó bá jáde lọ́la ẹ̀dá kí ní fa má jáde lọ́la kí lájọ fàdé bẹ́ẹ̀ kí lájọ fàdé bẹ́ẹ̀ sẹ́yìn pé inú mọ́ṣálà mi wà yá àfà inú mọ́ṣáláṣí wá ń yà yín náà mo ti ṣe wáàsí lọ́dún náà ó sojú àbáyé lóhùn ti délé kéwì ń gbà náà ó sojú díẹ̀ a ti ṣàdúrà tán àmìsọ àṣẹ wá àti dandan náà àfún jálàbí jálàbí ṣe gbá jálàbí ṣàwo jálàbí ṣe oko bá wa òun sì mọ̀ọ́mọ̀ wá ni ó sì ní àfa wá ìròdè ah, ah, ah, mọ̀lẹ́mọ̀lẹ́ rẹ̀ pọ̀ ogun tó ń ṣe yìí ọjọ́jọ́ ọjọ́jọ́ ọjọ́jọ́ wẹ́mẹ́ àfa àlágbájá ọba ń gbọ́ bend your statement ọgbà àsìkò bend your statement láwàá yìí ṣùgbọ́n tó ń sọ ń jọ́ láfa àlágbájá ẹ̀ ọdí pípadà kún kékeré ni ìwọ náà kọ́ máa rí pọ́ kú ní kékeré ẹ̀dá kí mo sọ́njọ́ náà tó gbogbo àwọn ìdẹ́rùbà lọ́tún ìdẹ́rùbà lọ́sí ìdẹ́rùbà wájú ìdẹ́rùbà lẹ́yìn àbá ṣé ìwádùn ti gbọ́ mi àwọn ọmọ àwọn mi àwọn ọmọdún mẹ́fà ọmọdún mẹ́wàá ọmọdún mélòó ọmọdún méjìlá àbá wọ́n sì máa pàdé wọn lọ́nà àwọn ọmọ lékè àwọn yìí náà ó sì pàdé wọn lọ́nà ó ẹ̀yọ ọmọ kú síbí bàbá yín ti ya wèrè wọn táwọn ọmọ tèmi wà fún wọn ọlọ́run ó bá wa fi yín mọ̀nà ó yóò pè mí olótórí kọ́lọ̀ tó bá wa

jàmáà kí ló bí àkọ́kọ́ ń ta àkọ́kọ́ ń jà sí nílẹ̀ yóò báyìí tá à ń jà sí jà sí ń jà sí lọ́wọ́ tí jà ní sì ń jọ pé yóò mọ kọ̀ntínú aljalbu bayna alqada'i alayhi wa ihya'i aljalbu bayna alqada'i alayhi wa madha wa ihya'i iṣẹ́ ẹja là bí ọlápẹ́ pé ń jà lórí báyìí ńlá jálùbù ìlárúwò pé aljalbu kí ẹ pé ń so iṣẹ́ ẹja là bí láàrin páwọn kan dúró wọ́n ah. ní nẹ́tíwọ́kì wa n ṣe bákan eh, ọlọ́run mọ́ṣà mú ala kulli nù pé a ń jà sọ́rọ̀ jálàbí aljalbu bayna alqada'i alayhi wa limadha wa ihya'i jálàbí ti ń bẹ láàrin àwọn kan yọ gbóngbó báyìí jálàbí jálàbí jálàbí wòkè kọ́ wọlẹ̀ ìnílọ́ráyé mọ́ wòkè kọ́ wọlẹ̀ ìdí ni gíní èní lọ ráyé mọ́ ṣe hàn pé ìkànnù báwọn ogun jajálàbí báwọn ogun tí ń jajálàbí wàhálà ni kí la pè é àbá wàhálà ni so àwọn ìkan dúró báwọn àwọn tíìmù kejì àwọn àníwá èhìyà ẹ̀ jálàbí fọkàn rẹ balẹ̀ kò sí ní ó pa ọ́ kẹ́rìbí àwa ti ń jà ẹ jálàbí apá irọ́ ẹ̀ ní pa àwo yẹn lọ́rùn alẹ́ ní yẹn lọ́rùn ẹ bó láti wá ṣe aláwo ní ibi ìjà tí wá ń lọ́hùn àwọn tí wọ́n ń ṣe tán ń ṣe jálàbí fún yìí àwọn wá ń wòye ibi á ti wá ń wòye hàn pé ẹ mọ̀ bára yín fà á ká mọ̀ ṣe kí ni káwo mọ̀ wò ó ìgbà wá wo fíìmù nìdá nìkan ẹ̀wọ̀ àbúrò jálàbí ẹ̀ pa ni o àbẹ́ ẹ̀ pa ni o ẹ yọ èmi kú ònù kọ́sọ́mọ̀ yín èmi ò ṣe jálàbí mọ́ ìwà ń di pé kí ní nìkálukú wá ń yọwọ́ lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan ìgbà gbogbo búrẹ́kẹ́ làwọn aráàlú èbó lójú wọn bá lùlà sí kí ní dàwọn yìí àwọn rí ìjà tí ń lọ bá ìdí ogun àṣẹ́dí burúkú ní kí ní yìí àwọn aráàlú èbó tán máa ń rí gbá lójú làwọn yóò náà bá láwọn ò ṣe yálà bí mọ́ wàhálà bá dé wàhálà bá ṣe kí ni ni wàhálà bá dé ẹ má gbàgbé wàhálà tó lọ lórí ọṣẹ ìtajà mi mo lè ṣọṣẹ ìjà wò tí wọn gan bá di yẹ̀pẹ̀ máa tẹ ẹ mọ́ yẹ̀pẹ̀ ẹ má gbàgbé o gbogbo yín náà níbo ti lọ lórí social media ẹ tó tẹ̀lé ọ̀rọ̀ wọn o àwọn tí bí nǹkan nù àwọn tí iṣẹ́ yóò gbé èèyàn àfọlọ́pàá jẹ́ra wọn tẹ̀bí àtù lásán làwọn yìí àwọn ọ̀rọ̀ yẹn ní ń tà ń fà gẹ́gẹ́ àwọn ọ̀rọ̀ yẹn ní ń tó ń ni ó ní tó ń bí gẹ́gẹ́ àbí kí n pè ní dàrọ̀ káàtì gan ẹ́ dárọ́kà rẹ̀ tó kéré jù tó lọlẹ̀ jù tá a bá wò pé ah, eléyìí ò bá sì wá fí ẹ̀ oníjálà bíi à ń lọlé àwọn olówó máa lọ rèé ṣàdúrà níjọ́ Sunday Sunday ayé ẹ̀kọ́ ká máa lọlé olówó ká máa lọ rèé ṣàdúrà níjọ́ Sunday Sunday ẹ̀ tá a change network wọn mo ti tàn yìí tó a lè rí kí ni ò ń gbé wa lákàn ọ̀rá switch sí Airtel àbíkọ́ ẹ pàwọ̀ kárì kíjọba bá bínú abẹ́ nẹ́tíwọ́ọ̀kì wa yìí ṣe bákan bákan àwọn abẹ́ wò bí ata bá sọ ọ̀hán wọ́n ti ń kọ́nẹ́tì ilé gbogbo wọn alhamdulillah tayyib jálàbí à ń lọ lé olówó mọ lọ rèé ṣàdúà níjọ́ sunday sunday yíò ló bá fúyẹ́ jù àbọ̀yìn náà ogójà àmúgbọ̀já àwọn abáàsún náà níyìn náà àwọn ò ní gbàṣẹ́ àní ẹ má fi yìí kíní ìjẹun mọ́ ẹ má lẹ́nu lọ́lẹ́ ó lọ sàdúrà àdúrà rọrùn ìgbà wọn wá tú àṣírí àdúrà fáwọn èèyàn àwọn èèyàn wò pé àṣẹyìn ah, ah, tiẹ̀ nídìí káfà kan tiẹ̀ mọ́ wálé mi níjọ́ sunday sunday àṣẹkọ̀ọ́ nídìí káfà kan mọ́ pé ní ah, bí alájà àjùbáyé fi náà tẹ́ná mẹ́jọ kalẹ̀ sílé yín kẹ́ tó dé ńgbà tá a rí bẹ́ẹ̀ sí ńlé gbogbo àwọn tó ti fi máwọn èèyàn nànà mú láyé ìgbà kan nu jàmọ́ ọ̀rọ̀ pọ̀ tí mo kọ́ lẹ́yìn ṣe nígbà tí Jalabi ohun tí ó gbéra pẹ́ tó kúrò níbi àkànṣe àdúrà Sunday Sunday ló bá di ẹja fi ewé àti egbò káṣe kí ni ká fi kún ṣé ìwé àti egbò ló wá burú ni àmọ́ tó bá ti ń dọ̀dọ̀ wí àti egbò kò nídìí kí wà àfa pè ní tí àfa àfáwọn èèyàn mọ́ àwọn àfa lóṣùnà tuntun àṣírí yìí pé ah, ká ní tẹ́lẹ̀ yóò àti egbò ní kò sí tó burú bẹ́ẹ̀ lọ́tọ̀ àmọ́ yìí ń kọ́ ní tí àfa ni iṣẹ́ tán ni ọmọ ń jẹ ewé àti pásítọ̀ tó bá mewé àti egbò dáadáa kí ni babaláwo tó bá mewé àtẹ̀gùn dáadáa kí ni yóò ṣe so yìí wọn kì í ṣe mi ìyá àrùdá fi ń dá àfáà mọ́ ẹ mọ̀ pé ń ṣe àfáà fáwọn èèyàn mọ́ ṣe pé yóò náà tún di wàhálà àwọn náà wọ́n sẹ́rẹ̀ ẹgbẹ́ wí àtẹ̀gùn ní ẹ̀yà pé lára ẹnìkan ò pé wí àtẹ̀gùn ní haram ẹni pé kíní ń lọ ìgbà tí ó dàgbà sókè díẹ̀ ẹni pé ṣe jálàbí tún gòkè ó wá di pé ẹja máa lo orí eku àtórí kíni orí ẹja àtórí ẹyẹ àtórí ọká àtórí ìṣègbè àtórí ọ̀gà àbọ́gà gbígbẹ gbogbo àwọn aláǹgbá adarí pọ́n wọ́n ṣàgbákò àwọn aláǹgbá adarí pọ́n wọ́n dáràn So, èyí òun náà ogun yìí òun náà tún lọ òun náà tún lọ òun náà tún lọ nìjálàbí ní ṣe kí ni ń dàgbà ṣe pé ọ̀gá ni ẹni pé àwọn ìkan náà ti ẹ́ tó sọ̀rọ̀ ọ̀gá ń pé lu ọ̀gá gbígbẹ́ mọ́kànlú èèyàn kè láyà ni àbí pé pójú ti ń ta gbangba àbí kó mọ̀ pé wàhálà ti ti ń bẹ́ńta tóun bá ilé dárúkọ kan lo kíníkan wàhálà dé jálàbí òun ló dàgbà láti ibi orí eku orí ẹya orí ẹja orí ọká orí ìṣègbè ó para bí ìjọba orí èèyàn gan-an ẹ ṣe kí ni jálàbíù náà ni jálàbíù náà ni àkáǹtì náà náà ti mú gbogbo ẹ̀ àwọn tá à ń jà sí rèé àwọn tá à ń ṣe kí ni jọmọ́ sòtọ́ bá ní kí ló fa tá a fi ń fọlọ́pàá gbéra wa àwọn tí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ rèé wọ́n ti jọ́ta lọ́sùn tù náà nígbà kéèsì tèmi o ìgbà ẹrúbìnrin tó wà ní kéèsì wà lọ́ba aṣẹ́ra fáyọ̀ yà wọ́n wà tó wọ̀rọ̀ débi kan ní pé ah but ó ní tí ò bá jẹ́ pé nǹkan mi ń bẹ tẹ̀ ń ṣe ṣá kéèsì yìí á ah, ẹ ti ẹ̀ ṣe sùúrù gan pé iwájú yìí ò náà abúfamọ́ra lẹ́nu bẹ́ẹ̀ ẹ ọkọ tí ẹ wá ọkọ tí ah, ẹ ààrẹ yóò ká ẹ tí ẹ ṣe sùúrù gan ara yá ah, ṣé nǹkan mi ń bẹ ń bí ọ̀rọ̀ yìí ni mo kàn lẹ́nu nǹkan mi ń bẹ ń o <laughs> kí nìkan yìí sì ń bẹ ń àwọn táwọn fàrè yàrá àdúgbà tí ó tún wá dàgbà ẹ lórí èèyàn ẹ lọ apẹ èèyàn ẹ gbogbo ẹ ìgbà tí ó ti ẹ̀yá gan ó wá di pé ẹ ẹ gbé ẹbọ lọ sí oríta mẹ́ta ẹ má gbàgbé o láìpẹ́ yìí Oríyọmí Hamzat ayébẹ̀kọ ni tí bàdàn ẹ rí i pé ó mú kan pẹ̀lú ìyá kan tó wà tí síra wọn ìyá ah, mọ̀ rí o kò oríta mẹ́rin làwọn máa ń sábà lò àti oríta mẹ́ta pé but òun kàn lu eléyìí sóríta méjì iwájú ṣọ́ọ̀bù yóò yá kan ló wà lọ́ọ́rẹ́ gbé sí ni yóò fi dọ̀ràn mọ́ lọ́rùn ń bẹ lórí social media ẹ dákun àwọn tá ń jà sí nù àbúrò kọ́ là ń jà sí àwọn tá ń jà sí rèé àwọn ìpìlẹ̀ ọ̀rọ̀ rèé tó kẹ́ẹ̀dì kẹ́kẹ́ mọ́ dàrú máa lójú ẹ mọ́ jà wá sọ ní pé èmi náà máa gbé wọn náà lọ́la àwọn afọ ọlọ́pàá kọ́ lóye ká fi wọn ka point o àwọn afọ ọlọ́pàá gbéra kọ́ la fi máa score point ẹ̀ńtẹ́ bá ti ní láti gbé ẹ̀yọ́n mọ̀ yanjú ayé ẹ̀kọ́ ni àmọ́ pìlẹ̀ rí ní táwọn fà gangan ni tó sí ń fà yóò gangan ni mò ń rú ó sì náà làá mọ̀ sọ lọ ẹnìkan ò sì lè dẹ́nìkan lákẹ́ ń bẹ́ẹ̀ a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn àfáàsùn náà wọ́n kàn ṣe kí ni àwọn kan ṣiṣẹ́ lọ ní ọlọ́mọsà bá aṣọ ogun so primary assignment wà rí ẹ Sheikh Kamaruddin Yunus habibullahu ta'ala wa ó dà pé nínú àlìdáyà program náà ní bí a public lecture sí ni wọ́n wà yẹn rántí mọ́ bọ́ mo gbọ́ fídíò yẹn bì kan ara ni wọ́n ní àwọn alùsùn náà pé eh, animation lẹ́yìn báyìí wọ́n níbẹ̀ animation <laughs> a ní kí ni o wọ́n lọ animation eh, animation eh, kí wọ́n a fẹ́ pàjára bì a fẹ́ ṣe o bó jẹ́ pé òdodo ọ̀rọ̀ ni pé aburú èèyàn lè rí pa ayé ẹ̀kọ́ tó ká láburú èèyàn mọ̀ nípa ni bí ṣètà nìkan ti kú mo kò lè kú torí pé di ìbẹ́ lọ ni pé fa àǹdẹ́rù ní ìlà ìyàwó mi yóò bá aṣọ ọlọ́mọ pa mí tí ó bìdí dé ọjọ́ gbèǹde tí wọ́n sọ pé a fẹ́ pa jálàbí sínú lóòótọ́ o a ti jálàbí a fẹ́ ṣe kí ni a fẹ́ gbọ́ ọlọ́run ti ṣẹ́gun ó sì ń ṣẹ́ lọ́wọ́ náà torí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lójú ṣe kínú ẹni pé àwọn díẹ̀ díẹ̀ tó kù náà tí ìjà tán lọ́dún tí rẹ́nìkan gbá 3 million ibi ayé lajú dé náà ti rẹ́yìn gbá yóò yá òun ò tí mọ ibi tí ń lọ ah, ẹ bá mọ́jọ wọn rí yín gbà ẹ̀yin náà tíráì láti mọ ibi tí ń lọ. gbàgbé pé wọ́n ti fi kórìíra alùsùn náà sẹ́yìn àwọn ẹlòmíín náà wọ́n gbọ́rọ̀ àwọn alùsùn náà náà ṣe ń kó sí wọn lọ́wọ́ bóyá tí wọ́n mí ìwà tiẹ̀ kàn jígbọ́ lẹ́kọ̀ọ̀kan ọmọ kí ni mẹ́sẹ̀jì wa gan kí ni mẹ́sẹ̀jì àwọn onísùn náà ń pàṣẹ gan jọmọ nǹkan àkọ́kọ́ nù inú tó ń dá wàhálà alẹ̀ ẹlẹ́ẹ̀kejì sẹ́rí èyí nǹkan ìpìlẹ̀ yìí òun náà ló wá fẹjú lọ ó fẹjú gidi ni o torí ìdí jálàbí yìí òun làwọn àfáà fi ń ṣẹbọ jálàbí ló dé à ń gbóǹdè mọ́dí jálàbí ló ń gbà káfà àtúmọ̀ ṣàwọ́rò ọkọ̀ mọ́sálásí tán ọ̀n ṣàwọ́rò tọ̀ ìwọ náà fẹ́ wá sí bẹ̀ ni àbí ṣebí náà bí ọba rírú ọlọ́run náà ni òpèrè wá mọ́sálásí ara rẹ̀ kí n tiẹ̀ bí kí wọ́n kírun ni. tó àwọn n tó dá wàhálà lẹ́nu number one látara pé àwọn tó wá dúró lórí alqada ala amaliyat almuharrama tí wọ́n dúró pàwọn sáà fẹ́ pàṣẹ jẹ́ láàbí tó jẹ́ ìwọ̀ yìí àwọn yìí wá já wọn alimuntasibuna ila sunna ó wá já wọn tí wọ́n láwọn ń pera àwọn láwọn ń pera wọn lọ bí sunna àwọn àwò pé à sunna sunna kámọ́ tí ìwí tàbí àdìsí kámọ́ tí ìwí tàbí sunna ẹ̀ẹ́ sunna yìí gan á ṣe kí ni á gbógun tì í níbi á sì ti bẹ̀rẹ̀ ogun rẹ̀ náà ni pé èwo gan lọ̀gá tíra yín sahih al-bukhari àwọn akọ bẹ̀rẹ̀ sí ní gbókun ti súnà mi haythul jumla ẹ máa tá àlẹ́ ìgbà gbogbo àwọn ọ̀rọ̀ ẹ mọ́ gbà pé njọ́ tí kàwú ni ó sì bẹ̀rẹ̀ yí ohun ogun ńlá ni o ibi tí kàwú ti bẹ̀rẹ̀ gangan ni pé fàbí ayé hadithin ba'dahu ọ̀rọ̀ wo lẹ́ẹ̀túnmọ́ gbà hadith wo lẹ́ẹ̀túnmọ́ gbàgbọ́ lẹ́yìn alukurani àwọn ọ̀rọ̀ yìí nípìnlẹ̀ ibi tí ti kàwú mi ti wọlé nù pé ah, a gbọ́dọ̀ ja ogun yìí àmọ́ bò ni wọ́n ti ja ẹja ja pẹ̀lú pé ká gbógun ti in ti ń jẹ́ súnà ibi tí muharaba ti súnà wa ahliha wa du'ati ilayha àwọn agbógun ti súnà fún rẹ̀ wọ́n gbóòrògùn tàwọn tó bá ti ń pẹ̀rẹ̀ àwọn lálù kódà ẹlòmíì ti pé ó kẹ̀ pẹ̀rẹ̀ lálù súnà ni kò sí súnà ní ara rẹ̀ mujarradu kó pẹ̀rẹ̀ lálù súnà wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun tì í mujarradu pé kíni ó pẹ̀rẹ̀ ní alù súnà tí pé ó súnà gan ni méjì dára tó ń gan wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun tì í wà dùn áàtì ilé ìhà àwọn ẹ̀tọ́ bá tún wọn láwọn ń àwọn èèyàn lọ bí súnà pé súnà ni ó súnà tí máa gbogbo wá sí rẹ̀ súnà súnà súnà súnà ni ó súnà ní ẹja súnà súnà wò ló ń pariwo gan mọ́ pariwo kí ní ìmọ̀ ibi ẹ bá ayé àdí tí bá dà àwọn alùsùnà tún agbọ́dọ̀ suna ni suna gbogbo agbọ́dọ̀ gba ẹ̀ẹ́n ni mò ń takò àdìsí ń sì wá takò àdìsí nígbà tí èsè pórí mi dàrú àà àwọn náà máa lọ àdìsí ń yà yín ẹ kí wá ní ìtumọ̀ fábì ayé àdàwù wo lọ tún gbà káwù mi sọ náà pàwọn alùsùn o lórí àwọn tí o. jama musulumi ẹlẹ́ẹ̀kejì ìgbà wọn wá di pé muhammed bá ti súnà di pé ẹgbẹ́ àlè tako súnà òkè ṣé kí ni yóò ṣe tako lódindi ẹjẹ́ ń tako lẹ́yọ̀ọ́yọ̀ ìwo náà ló lálàáfíà jù ń bẹ̀ alukurani sahih bukhari àbí sahih bukhari òun bukhari kọ́ ló kọ́ <laughs> kàwé báwo náà ní làákàyè ẹ bukhari ni àmọ́ ọlápá àti irú ẹ̀ náà torí irú àwọn àwọn fáírọ́ọ̀sì làwọn kìíní ẹ̀ ti ń jà <clears throat> alayhi rahmatullah àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ kọ́ọ̀pù wọn lọ́wọ́ àti sọ́nù wàtí ìbámu wa àti tébù ọ̀tà kankan mu wa. sheikh salu hussein alayhi rahmatullah ọ̀n rí inú àwọn tó máa ń takò sọ́yìn bukhari tó náà ní imam bukhari kọ́ ló kọ́ sọ́yìn bukhari ibi kò ṣe muhammad ibn ismail ipa ni ohun tó kọ́ sọ́yìn bukhari ó ní jumaa muhammad ibn ismail. ìjọba ni a júmọ́ àmọ́mọ́ ni ó ní bẹ́ẹ̀ ni tí ń bẹ́ẹ̀ lè tóun òun ló wà ń bẹ́ẹ̀ náà lè mú ìtì ń bẹ́ẹ̀ lè rẹ wá nígbà tí ó mú ìtì ń bẹ́ẹ̀ lè rẹ̀ dé ìtì wọ́n kọ síwájú rẹ̀ ni pé jama'ahu Muhammad ibn Ismail jama'ahu kí túmọ̀ jama'ahu ẹni ó kó o jọ ni Muhammad ibn Ismail al-Bukhari òun wá ní jama'ahu lòun tú sí jùmọ́ jọmọ́ èyí tó bá sì kọ́ lóòótọ́ kíkọ́ ni máa ń jọra wọn àwọn láwọn ibìkan tí ti máa ń yàtọ̀ èyí ò nòun ò mójútó mọ́ ẹ̀ wàhálà tó dá kalẹ̀ síra ẹ̀ lọ́rùn báyìí èyí ò ní ò gbọ́yé bẹ́ẹ̀ náà ni kàwé náà ti wá bẹ̀rẹ̀ pé Bukhari kò ṣe kí ni òun kọ́ ló kọ́ sọ́yìnbó èyí nǹkan kọ́ lọ náà òkè ṣe wá lóun ló kọ́ ẹ̀rọ bá rẹ̀ pé òun ló kọ́ ẹ̀tọ́ síra ní èjì sọ yìí gbà náà <laughs> kìí ṣe ọ̀nà wo ni ẹ wá gbà bí ṣe sọ̀hí ó bá di pé kò lè jẹ́ sọ̀hí láyé àwọn kan náà Imam Bukhari tó kọ́ sójú ọmọ ládùúgbò ni Imam Bukhari èso ọmọ ládùúgbò ni kódà ìmọ̀ Bukhari ò gbọ́ lárúbáwá kò gbọ́ jídò dáadáa débi tábí wá sọ pé wà mọ́tìkínón láà kàwù mi sọ yìí náà jẹ́mọ́ àwọn tí ń díjà àwọn tí ti ń bí ẹjọ́ bọ̀ rèé àwọn tí ó ti ń di pé a ń sọ̀rọ̀ ọ̀rọ̀ a ń fúnra wa ní confrontation rèé irú ọ̀rọ̀ yóò gbọ́dọ̀ máa lọ́lẹ̀ yorùbá yìí àìmọ́ bùkárí òṣèré agbọ́ lárúbáwá ìmọ̀ bùkárí gbọ́ lárúbáwá ìmọ̀ bùkárí ṣe kíní kan lóòótọ́ kìí ṣe ọmọ lárúbáwá wọn kò nẹ́tẹ́sì kéèyàn jẹ́ ọmọ lárúbáwá kó tó di pé yóò lè gbọ́ lárúbáwá dá ìwọ tí wọ́n sọ̀rọ̀ náà tí wọ́n náà jẹ́ ọmọ lárúbáwá ẹ̀ka àfàwà kan sọ yìí náà wọ́n náà tí wọ́n náà sọ̀rọ̀ tí wọ́n jọmọ lárúbáwá ṣé lárúbáwá ni wọ́n àyíbẹ̀ kan wọ́n ní òkè mutabakun alẹ́ agbọ́gbẹ́ bùkárí òwò lárúbáwá ṣé lárúbáwá ni wọ́n ni ọlọ́ba akẹ́wọ̀n àfàwà tí wọ́n sọ̀rọ̀ ṣé lárúbáwá ni wọ́n ni àwọn náà lọ àbí òlọ́ àwọn ibi tí confrontation ti ń wá nìyẹn àwọn tí bí ọ̀rọ̀ yìí rèé ẹjá dá ogun ẹ̀ padà gbogbo ẹ̀ ń padà so gbogbo ẹ̀ padà wá débi kí ló bí èsì ọ̀rọ̀ náà o kí ló bí update gbogbo ẹ̀ nípa àlàbọ̀ wá torí gbogbo ibi tọ́rọ̀ ti ń bọ̀ rèé ibi yóò ti lọ Imam Bukhari ògbó lárúbáwá ògbó lárúbáwá Imam Bukhari jẹ́ ń sọ gan ṣe bá fọ́jú ní ẹ̀yin ìṣìbú tí máa pe lábọ́jú náà ṣe bá àwọn tí bí ọ̀rọ̀ rẹ̀ àwọn ọ̀rọ̀ yìí lè tí àwọn tó ń ṣe súnà ń gbọ́ pé a ṣé lórí ká ṣe jálàbí ká má ṣe jálàbí mọ́ yìí ṣé lórí ká tẹ̀lé súnà ká fi mọ́ wà jáde náà lè yá bá àná báwọn abáwá ti máa ṣe ká fi yìí lẹ̀ ṣó náà ló di pé Imam Bukhari afọ́jú ni Imam Bukhari ọmọ Russia ni Imam Bukhari kò gbọ́ lárúbáwá ibi tọrọ ti ń bọ̀ rẹ o jama mùsùlùmí èyí náà lọ ó bá di pé òkè àwọn àdìsí Bukhari الحمد لله معذرة بسم الله الحمد لله بسم الله ó àwọn àdísì Bukari jẹ́bẹ̀ sọ ẹjá mọ́rí wọ́n ní yíò wo ní ẹ̀ sọ pé ti ẹ̀gbádùn gan ṣé Bukhari tó sọ pé tó da irun mọ́ wa lójú ìrún èwo ìrún àṣùbà ní bí ti bó ọ́ráka mẹ́rin ló pé ah, ló kálukú náà sì wọ́n pé ah, Buhari wá fẹ́ sọ̀rọ̀ àṣùbà di mẹ́rin ṣé wọ́n pé bẹ́ẹ̀ ni wàhálà ti dé láwọn bá súnà ti ń jáde pé a ah, irọ́ kò sọ́ di mẹ́rin náà báyìí ló ti jẹ́ in 2016, thousand and sixteen àìmọye àwọn èèyàn ni wọ́n sọ̀rọ̀ ńjọ́ náà ayé ẹ̀kọ́ ni jẹ̀mọ́ àwọn ibi tí wà ibi tí confrontation ti ń bẹ̀rẹ̀ rè àwọn ibi tó ti ń di pé àwọn ọ̀rọ̀ tí ó mọ kankaluku léegun àwọn ibi tí ti ń jáde nu ọ̀rọ̀ tó yẹ kó tó bá bá kálukú tó yín wọ́n bá kálukú lábo pé a ah, irú ọ̀rọ̀ wo náà sọ mí sí mi yìí tẹ́gbẹ́ apó olórí yìí ó ní pé alimami Bukhari ó pe anabi wa Muhammad ní criminal what an allegation ẹni tá a pè ní ìmáàmù nínú Islam kó wá máa pa anabi ní criminal bó ló ti pa anábì ní kírímínà ẹ̀ẹ́n torí pé ó ní òfin tó ọlọ́run bá mú wá anábì ní òkọ́kọ́ kódà àwọn gangan ní kọ́kọ́ yapa òfin tí ọlọ́run bá gbé lọ òfin èwo òfin ẹ̀sẹ̀ alúnáka anil mahibi wọ́n máa bèèrè ń pa àkóso obìnrin lọ́wọ́ rẹ̀ kó lù wà àdán sọ fún wọn pẹ́ gbin fàtẹ́sílò nìṣá filmahid àti lórí eléyìí náà àbá ìwà kọ́ fàyàmúrò ní fàtẹ́sílò ìtazara ìtazara ìjọ kàwù mi ó kọ́kọ́ tú ìtazara ráyé tú bọ́tíìnì ni ìgbòkúlọ bí jẹ́ ìrọ̀ ìtazara lóòótọ́ àzùrárù wà اللهم إني أعوذ بك من الجهل اللهم إني أعوذ بك من الجهل اللهم إني أعوذ بك من الجهل فإن الجهالة فضاحة الجهالة فضاحة والله أي مكان من تعسي يجومن lóòótọ́ àzìrọ́ọ̀rù lè túmọ̀ bọ́tíìn tí a mọ̀ jẹ́ jámọ́ ṣùgbọ́n níbi àtẹ́zìrù kìí ṣe bọ́tíìn àwọn alùsùnà tó jáde pé irọ́ kìí ṣe bọ́tíìn ní tú kò túmọ̀ sí bọ́tíìn kò túmọ̀ sí bọ́tíìn ọ̀gá ẹnìkan ní mi ò gbọ́ lárúbáwá lórí ìtazàrà jàmádà ló ń jẹ́ bẹ́ẹ̀ jàmọ́dà jàmọ́dà kọ́ ní jẹ́bẹ̀ ìtàzára kò lè jàmọ́dà láyé ẹ sọ di gbígbẹ bomi sábẹ́ rẹ sọ di gbígbẹ àbíkọ sọ di tó dì kí bóò ni ó ti dì bóò ni ó ti sọ di gbígbẹ bóò ni ó ti dami sábẹ́ rẹ kó tó wá kí ni dami sábẹ́ rẹ sí the first place nígbà tó ṣe pé yóò padà tún sọ di gbígbẹ àbíkọ sọ di dídì tíbẹ̀ bá dì tán kò ní ṣeé ṣe mọ́ tíbi o gbọ́dọ̀ dí tíbi o ti gbọ́dọ̀ gbẹ́ àbí òwòrò gbé ní àbá mo gbọ́dọ̀ gbẹ́ ìwọ ọ̀dí bá nǹkan ọmọ omi gbà yóò gbọ́dọ̀ dúdú ìgbé o gbọ́dọ̀ gbẹ́ nípa obìnrin tí bẹ́ẹ̀ bá gbẹ fún ó gbọ́dọ̀ lọ rẹ̀ wọ́ ògùn tí ó lò tí ó fi gbọ́dọ̀ máa gbẹ ó gbọ́dọ̀ wá tí ó lò tí ó gbọ́dọ̀ máa ṣe kíni tí ó fi gbọ́dọ̀ máa gbẹ ìmẹ́ láti mọ̀ pé ìrọ̀ lè léyìí sẹ́rí ibi táwọn confrontation níbi tó ti ṣe kínú ibi àwọn tá ń fà rèé àwọn tí wọ́n dàbí pé níbi àti wọ́n ń yọ kíní ìlera wa lọ́wọ́ ń wọ́n dàbí pé ń bú mi ń wá ń dàbí pé ń rí mi fín lórí ẹsẹ̀ gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ wá di ẹni èébú náà fi dẹni èpè eléyìí ah lánàtú láàlẹ́ yìí ó ti bú àfa wa lánàtú láàlẹ́ yìí ah wo ayé rẹ ti bàjẹ́ tiẹ̀ ó ṣe orí burúkú ti jẹ́ tiẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un. jàmá mùsùlùmí àwọn ọ̀rọ̀ yìí bùkátà sí káṣe kí ni ká ṣàlàyé ẹ̀ ẹ̀rí kíláàsì kan tó yẹ kí n ṣe náà ti ń pè mí wọn àmọ́ lé ní yìí ó ra yìí mo ti bízí pẹ̀lú kí ni pẹ̀lú nǹkan mi ìbáyìí kó ló wa mọ́sàjẹ́kọ́rọ́ rẹ̀ mọ́sàjẹ́kọ́ yé wa kó sì fún wa ní àgbọ́yé tó yè kóró jàmáà mùsùlùmí ká gbàgbọ́ yìí àárín dáadáa tàbá kú níbẹ̀ hùn ṣẹ́kẹ́ bí àwọn ọ̀rọ̀ àwọn tí mo wí gbogbo àwọn ọ̀rọ̀ yìí mo kàn mú ṣókíṣókí àwọn tó pọ̀ ló ṣẹlẹ̀ lábẹ́ rẹ̀ ẹ̀rọ tí ń kú níbẹ̀ hùn lọ́rọ̀ wá di pé ó da ńgbà tí ti Bukhari ò rí wa lọ mọ́ tí wàhálà ti pọ̀ tó ti dogun tó ti dọ̀tẹ̀ ó bá di àwọn sábẹ́ ògan lẹ́ lọ́rọ̀ bá dórí ọ̀rọ̀ àwọn sàhábà ọ̀rọ̀ bá dúró àwọn kí ni jọmọ́ asọ̀háàbà àwọn sọ àlọ́rọ̀ bá dí ká mọ́ bú àwọn sàábé ẹ wá gbogbo tí kálukú bá lè wo jẹ ó lè jẹjẹkújẹ o àmọ́ má jẹun débi kọ́ ọmọ wa bú àwọn sàábé ànábì confrontation tún bẹ̀rẹ̀ ń bẹ̀rù náà confrontation ló yẹ kí ni ó bẹ̀rẹ̀ ń bẹ̀rù náà tí àlè ìgbà kẹ́nì kó mọ bú àwọn sàábé ẹ̀wọ̀n ìyóò ló bí ẹ Abu Huraira tẹ̀sán pò torí pòun ló gbàdí ìsì tó pọ̀ wá ní tó lead lọ síbi ọ̀rọ̀ abúsàbẹ́nu o abúrera wò lẹ́ńsọ̀ náà abúrera tó yẹ pé kò mọ̀dún tí ó jẹ lọ á abúrera tó yẹ pé tó bá dọ́dọ̀ àlí báyìí wá dọ́dọ̀ muawiya ọ̀dọ̀ àlí ọ̀tọ̀ ni tí ó sọ tó bá dọ́dọ̀ muawiya ọ̀tọ̀ ni tí ó sọ wọ́n ní kí ló ti mi ṣe bẹ́ẹ̀ wọ́n ní atam ẹ̀rọ kébí ibi wàhálà ti ń bọ̀ nù èyí òun náà tún bí confrontation irú eléyìí àwọn olè ṣe kíni ànígbà ẹ àbú musa alẹ́ aṣáàrí èyí ìtọ̀hún dẹ̀dẹ̀wù rẹ̀ ǹjẹ́ ta ń dẹ̀dẹ̀wù rẹ̀ Abu musa alẹ́ aṣáàrí amúrúnlá sí ti ẹ̀ òun elétekéte tó mọ ète àwọn eléyìí èébú rẹ̀ èébú àwọn ẹni yìí rẹ̀ kí náà ṣe gan kí náà ṣe gan kí ló dé gan confrontation tún bẹ̀rẹ̀ muawiya mo ní muhawiya ò sí nù sàábé mo ní muhawiya ò sí nù sàábé ẹ muhawiya fẹ́ dá wa padà sí jahiliya àwọn tó bí wàhálà nù o ẹ wá lórí afẹ́ bú muhawiya afẹ́ bú muhawiya ọ̀rọ̀ wa di pé ẹ lọ wọnú tíra yín yìí tí mo sọ yìí lọ court mi wrong mú tíra wa court mi wrong mú tíra wa mi ọkọ àbí ah, láti ọkọ bẹ́ẹ̀ sí ní court wrong nígbà ọkọ náà kì í ṣe síirú àlá síyárú àlá ní nóbàlà àwọn confrontation àwọn tó ń bí nǹkan nìyẹn sẹ́yìn gbogbo àwọn nǹkan tó ń jáde yẹn kò sọ́gbọ́n yóò mọ dàbí direct attack but àwọn nǹkan ni àwọn táwọn sọ yẹn rùdúdù àfáàlì gbogbo ẹ̀ bí ìgbà téèyàn ń react ni so reactions ni gbogbo àwọn nǹkan táwọn ajá tọrọ àwọn tó ń ṣe súnà reactions ni pé àwọn èèyàn ò rò mọ gbírò attack yìí báwọn ẹni yìí àwọn èèyàn ó react àwọn reactions yẹn wá ń di pé òkè ó ti wá fẹ́ mọ tàbí pé a ah, kìíní ti fẹ́ pọ̀ jù lára tiwa náà àwa náà wà nígbà ẹgbẹ́ pé yíò náà ló padà débi pé àwọn sàábéwo àwọn ni àwọn sàábéké ọ̀gọ̀rọ̀ wọn ní mọ́ ní wọn ní àwọn wọn ní ní àwọn wọn ní tó àwọn ò bá wá kójọ fún wa yìí a àtàwọn tí ò ní ló kójọ fún wa ti ń bọ̀ nù ibi wàhálà ti ń bọ̀ nù ẹ ṣáwọn ohun láàmù sí rọ̀dí Allahu anhu fún àwọn náà sọ àwọn sọ̀hábà tó bá ti ń di báyìí wàhálà ń bọ̀ àwọn tá bíjà rèé jẹ̀mọ́ àwa tukù ń bẹ̀ ń kò ládùúgbò ní gbogbo àwọn nǹkan èèyàn tí mo kàn ń lórí báyìí ni èmi kàn wá ṣàlàyé kí ní bí gbogbo ń tà ń fa ṣùgbọ́n èèyàn rò pé bíyá níta wá ń fa ń sin ni à ń fọlọ́pàá gbéra ọlọ́pàá gbéra wa kọ́ wàhálà pé ta ló túkù tàbí èyí ń kọ́ kò sí tó kàn wá pẹ̀lú àwọn afọlọ́pàá gbé sẹ́ni tó kàn àwa gẹ̀gẹ̀ ni pé aláwọn àṣàwábítú wàlmùsàlámàt wàhálì ìkọ̀dáyà àwọn nǹkan tó kà wà nù òun ládẹ̀ mójútó ọlọ́gbọ̀n ọ̀rọ̀ ti ń di báyìí ní sinú kèé ṣe ń tẹ́ túbẹ́ káwọn bíbá ara wa jà náà nù tó ọlọ́run kòkó wa kálukú wa náà yọ ẹ wá wò tá lòdòdó tún wá ń gbé ń bẹ̀rù náà àbí jama ibi ọ̀nkọ́ la dúbẹ́ lọ ẹ jẹ́ tún wá lọ bí mas'ala mi òun ni zalzalatu sawabiti wal musallamat àwọn ọ̀rọ̀ tó yẹ pé nínú ṣẹ̀ríà ó ti jòkó ó ti dúó gbẹ́yìn táwọn àlùfáà ti panupọ̀ lórí ẹ̀ látà ìmọ̀ye ọdún wa àwọn mọ̀sáìlù yìí ti di níta mí a ti ń mí lẹ́sẹ̀ a ṣe kí ni mí lẹ́sẹ̀ okùn mọ̀dún kan òun èdè yẹn ti yẹn ti yóò náà kalẹ̀ ẹ o àmọ́ gbọ́dọ̀ yanjú yóò náà torí lára táwọn fà náà nù. tó jama àwọn ọ̀rọ̀ tó ti jòkó tó ní pẹ́ẹ́nu ti kò lé lórí kára mọ mirú ọ̀rọ̀ àwọn yìí ń di bí ká fẹ́ sọ pé kò sí ti ń jẹ́ mú òjìzà mọ́ àfàlùkòrò áni nìkan àwọn ọ̀rọ̀ yóò bí reactions ìṣèkọ́kùn mọ́kọ́mọ̀ òṣùpá kankan ò pé sí méjì àwọn yóò react sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ al-Isra wal-Mi'raj anábì ògùn sánmọ̀ kankan lọ débi tí ó wà gbàrún wá láti sánmọ̀ àwọn ọ̀rọ̀ yóò bí reactions jẹ́mọ́ àwọn tá à ń fà rèé àwọn tí ń dẹ́jọ́ lẹ́rèé àwọn tí ń dariwo rèé àwọn nǹkan yìí là ń fà lágbé pamọ́ sábẹ́ àwa ń sọ nǹkan míì láti máa fi wá bá ti fọ ọlọ́pàá ṣe kíni láti fi múra wa ẹ̀rọ káwọn ọlọ́pàá sì ẹjọ́ tán bá gbé wá náà làwọn ṣe kíni àwọn òṣìṣẹ́ lé lórí ṣùgbọ́n àwọn kọ̀dọ́yà ti ń bẹ lábẹ́nu rẹ̀ so àwa mùsùlùmí tá a jọ mọ̀ tó ń lọ ẹ dákun ibẹ̀ yẹn ni kẹjẹ ká mọ̀ náà lè gbàgbé àwọn ìpìlẹ̀ yìí àwọn issues tá à ń fà lélẹ̀ yìí àwọn ọ̀rọ̀ kan bẹnu ẹ̀ àrètí táwùbà sámúnikẹ́ni tó wí sọ pé á àwọn ọ̀rọ̀ yìí mo kó jẹ àìkó jẹ́ rẹ̀ bóyá wá dákẹ́ àwọn yóò dákẹ́ fún àwọn kò ní tán nú àwọn èèyàn tí ò bá sì kó jẹ ìjọ bá kó jẹ yóò tán tó bá dákẹ́ àwọn èèyàn ní sọ̀rọ̀ mọ́ ìjọ bá tún di padà ọ̀rọ̀ tún bẹ̀rẹ̀ padà a máa gbọ́dọ̀ mọ dáwọn ọ̀rọ̀ yí padà àwọn táwọn fà rèé o jẹ́mọ́ náà mọ̀ sáìlù táwọn fà ó ní alìfitìrọ́wù muharabati sunnati wa ahliha wa du'ati ilayha ka tún wá mọ dáadáa pa irọ́ mọ́ ìmọ̀ ah, kí yóò sì láyà kó sì rò pé báyìí ló ti rí ìmọ̀ ìmọ̀ táti ìmọ̀ táti rìn òbò mọ́ ijó òun làṣírí ìmọ̀ bò àṣírí ìmọ̀ òbò mọ́ láyé lẹ́nìí alìtìrọ̀ wà lẹ́lẹ̀ àwọn èèyàn ti lọ kéwúlẹ̀ yorùbá yìí ṣé ní kó kan lè jòó kalẹ̀ pé níta bá fi sọ nù mọ̀ làṣọ gbé kò sí ní jọ bẹ́ẹ̀ mọ́ ìtọ́ bá sọ nù mọ̀ gbọ́dọ̀ bá ìmọ̀ lọ ìtọ́ bá sọ nù mọ̀ tí ò bá ti bá ìmọ̀ lọ àwọn tó ń kẹ́kọ̀ọ́ mọ̀ báwọn tó ń jòkó tí mọ̀ ń ṣàtakò rẹ̀ ẹ mọ̀ nítorí pé a fẹ́ torí pé a sọ́rí Bukhari àwa ni mú àtá gbogbo ẹ̀ sọ̀híhù ni ayé ẹ̀kọ́ ọ̀rọ̀ yìí náà àdápa irọ́ ọmọ ìmọ̀ ni gbogbo tí ń bẹnu mọ́ àtakọ́ ni sọ̀hí one ẹlẹ́ẹ̀kejì ìdí wọn náà jẹ́jẹ́ sọ̀hí kàwù mi ni tó dé ó jẹ́ sọ̀hí ni pé torí pé Imam Málíkì ó bá wọn sàábé láyé irọ́ ni irọ́ ni mélòó báwọn ìparọ́ ọmọ ìmọ̀ ni ó bá wọn sàábé pàdé ó sì gba kéwú lọ́wọ́ wọn ìparọ́ ọmọ ìmọ̀ ni kò bá wọn láyé débi tí yóò tiẹ̀ wá ṣe kí ni tí ó gba kéwú lọ́wọ́ wọn àwọn eléyìí ṣe àwọn irọ́ ni ìjáda pàrọ̀ ọmọ ìmọ̀ ó wá pọ̀ bẹ́ẹ̀ dékè àwọn ìfagí ní ìparọ́ mọ́mọ́ àwọn èèyàn níwò náà kí wọ́n èèyàn kan ní mi ìgbọ́ lárúbáwá mo ní àkódà ẹnìkan tún sọ èmi ó ń ya wèrè ni pé ẹ̀yẹ kí ó ya wèrè ó mi òun pẹ̀lú yìí mo ní ìtagara jàmádà ló ń jẹ́ bẹ́ẹ̀ iftira'un 'ala mùsùlùmí àwọn tí ń bí ẹjọ́ rèé àwọn tó yẹ kí ni tẹ́lá àwọn ọ̀rọ̀ nígbà tó wá bí gbogbo ẹ̀ tán ọ̀rọ̀ wa di ó dáa tẹ́wọ̀n pé a ní tíjà bá ti débì kan yóò wá àwùká mọ̀ fi yín jà ayé ẹ̀kọ́ ni ńgbà ọ̀rọ̀ ti wá rí báyìí ẹja tún apply tẹ́ẹ̀ pé ọ̀rọ̀ kan ti jáde náà yìí ìpè ìntàmọ̀ láàrin àwọn onímọ̀ ńwá láàrin àwọn ogun báyìí tó ti lọ táwọn oníṣúná bá fẹ́ jà mọ̀kọ́rọ̀ àtúlùjá bẹ̀lùjá in kuntum sadiqin ẹ mẹ́rin wá káà náà mẹ́rin wá wá ogun ogun ìmọ̀ bá ti máa ń jánu mẹ́rin wá àwa náà mẹ́rin wá àmọ́ṣẹ́ rí tán bá ti ṣe òjóró níbi ogun ìmọ̀ yóò wá kúrò ní mukọ́rọ̀ atulhujja bilhujja yóò wá di mukọ́rọ̀ atulhujja bisayf mukọ́rọ̀ atulhujja bisayf yóò wá di pé ìntàmúwárì tọ́ọ̀ bá ti gbà á àwa bá ti sọ̀rọ̀ rẹ o so òdodo àìdípẹ́ irọ́ ẹja dọ̀fẹ̀ rí ara wa nígbà tẹ́rì ò tó ẹ̀rí mọ́ lódi tẹ́bátírá kìnnù kútú bí ẹ máa nà ń pààrọ̀ ẹ mú ẹ ṣe kí ni ẹ o ló ti ń di ọkùn o ayé ẹ̀kọ́ ni àwọn ọ̀rọ̀ yẹn ti lágbára ló fi débẹ̀ so ó di mọ̀kọ́rọ̀ bí safe ẹ mọ̀ ó ti ń di ọ̀rọ̀ ẹ bí so ó ti wà nù danger so anything can happen to him so tó bá lọ execute ẹ̀ kẹ́ mọ́ sọ pé àwọn làwọn ṣe o àá mo lẹ́lò mí ìṣẹ́mi àti ẹjọ́ ṣe mò kọ́ra àkẹ́kẹ́kẹ́ ni eré mi àti ẹ̀yin náà mo ń bá fa nǹkan náà so tẹ́mi mi ba ilé bọ́ọ̀rù yín náà yín náà nìkan bí náà báà sì rí ibi láyé ẹrù jọ lẹ́tọ̀ pé ìdàlùkìyàmọ̀ wọ́n sọ ilé iná sàn gbogbo ẹ̀ níbẹ̀ alẹ́rìí rẹ̀ lọ́wọ́ ẹ̀rọ àrògbé bí àti kẹ́ni kẹsì bá dìde àmọ́ kó gbogbo ẹ̀ jáde ni ìjẹ́ sọ ni ìwọ́n tó ìṣọ́ àmọ́ àkànṣe àwòṣà àkànṣe àti ẹ̀wà Nàìjíríà ń jẹ́ ẹ̀ka jẹ́ àbí ẹ̀kọ́ ni

èyàn máa yìí náà ọwọ́ inú àgọ́ nù wọn <laughs> nù àmáwò gbàdúrà ọ gbàdúrà pé kálukú ṣe kínú so mo kọ́ra atul hujja bil hujja là ń sọ kí ló ń débi wọn kí náà execute kútubí lé lórí torí kí náà ti fẹ́ execute ẹ̀ so dáná pé àwọn ọ̀rọ̀ yìí ti kọjá ẹ káwá rò pé à ń fọlọ́pàá léra wa fáfẹ́ wo ta ló lágbára jù àwọn ìbáyàn jàjà agbára ọ̀dẹ̀ irú èmi yìí ẹ̀ ó yá ọlẹ́bí nǹkan mi ìmọ̀ yẹn kankan iye owó kò sí èyí ká mọ̀yàn kò sí èyí ọlá kò sí èyí iyì gan kò sí èyí kan mọ̀yàn gan kò sí èyí ká mọ̀yàn kẹ́yìn ó mọ̀ wá gan kò sí kíni gbogbo ẹ̀rẹ́ ni ò sí àmọ́jọ̀mọ́ mùsùlùmí kí ló wá wà Allah bọ́lọ̀ ẹmbásì ti lọ́lọ́run ó so àwọn ń tà ń fàrí àwọn so ǹgbó ti wá di pé tọ̀ ọlọ́lọ́pàá ló kù tá a fi ń gbéra wa yìí náà tọ́ àìmí ti sọ láìmọye ọdún mo sì mọ́ sábà sọ̀rọ̀ pé àwọn gíní tá à ń fa ìkò sọ́gbọ́n o àáfà débi tí yóò ní kíni o tí ó lápẹẹrẹ ẹ dákun jọmọ ṣe ìwà ń lápẹẹrẹ àbí òun lápẹẹrẹ ṣe pé àwọn àpẹẹrẹ ló di pé báyìí báyìí wá ń lọ yìí so níparí ọ̀rọ̀ mi èmi wá dúpẹ́ fọlọ́run pé àwọn ọ̀rọ̀ yìí wá ń di à ń fọlọ́pàá gbéra wa ẹ bá ń ṣe alihamudulilayi ẹ̀ kó mọ́ dàbí pé àbí akútúbíṣe ah, wá ń ṣe báyìí nígbà tó wá dé orí tó níyàwó bẹ́ta ló wá lóun dúpẹ́ fọlọ́run kan fọlọ́pàá gbé àwọn kódà mo fọlọ́ mo dúpẹ́ fọlọ́run pé tèmi gan di tọlọ́pàá mo sì dúpẹ́ fọlọ́run pé tó níyàwó mẹ́ta náà di tọlọ́pàá ṣé mo túmọ̀ rẹ̀ ara ìṣẹ́gun jálàbí ni tọlọ́lọ́pàá tó wọ̀ yìí ara ìṣẹ́ kí ni ìpè jálàbí ogun ti ja jálàbí ogun jẹ́ kí ni o ogun ti ja jálàbí ara ẹ̀ ni tọlọ́lọ́pàá tó di ṣé mo dé tó fi jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ṣe mọ̀nàmọ̀nà sáwọn àfáà àtàn lòpó ṣe mọ̀nàmọ̀nà sáwọn kí ni wọ́n ní kó máa ṣe máa yà gbẹ́ yóò sì máa yà ìgbẹ́ ọ̀rìn àfà ìgbẹ́ olómi ni yóò yà kéde ìgbẹ́ tí ó dì o tán bá yìí ṣe kó ya ìgbẹ́ tó dì náà yóò dì bí kóńdó ọlọ́pàá ni bí kóńdó kí ni bí kóńdó ọlọ́pàá tí ó lé yóò máa ranjú yóò ranjú yóò ranjú ẹ̀jọ̀ mọ̀sàgbákò ó ṣe náà nù àmọ́ gbogbo So ọ wà mọ́ kò sí mọ́ èyí ò ti lọ ó ti di àfihẹ́yìn táàfà máa ń fi láwà ní ìráfà wí láwà ní tán ń wá ju okun ẹ̀sẹ̀ yìí báyìí àfihẹ́yìn ní ìtàfà òfin láwà so èyí òun àwa ń dúpẹ́ fọlọ́run pé àtó bá ti wá di pé gbogbo náà ti jọ ń gbà pọ́lọ́pàá ló yẹ ká mọ̀ pèsè ra wa á jẹ́ pé àjọ mọ̀ pé kò ságbára lọ́dọ̀ nankali ayé ẹ̀kọ́ ni kò ságbára lọ́dọ̀ nankali ayé pé àṣẹ nankali àṣẹ rọ́ ni náà èyí òun náà kí gbogbo àwọn ìyá wa bàbá náà wá kẹ́kọ̀ọ́ ń bẹ̀ pé ah, ibi ọ̀rọ̀ ti do níjàlábí yìí ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ọlọ́pàá yìí àṣẹ irọ́ làwọn oníjàlábí ṣe kíni irọ́ ni wọ́n ń pa àṣẹ gbogbo àní ọmọ ìyàgbẹ́ àṣẹ kíni àṣẹ rọ́ ni àṣẹ gbogbo àní kíni wọ́n máa rán àṣẹ rọ́ ni àṣẹ gbogbo ìtàbí máa ń tara wọn láyé ìgbà lọ́jọ́ ti tara wọn yóò afá kan nígbà àgbàtà wà àdúgbò wa nígbà náà bismillah alhamdulillah bismillah alhamdulillah alhamdulillah màdúrà tánà yohanna afá kan ládùúgbò wa ń gbà wọn ìgbà òun àtàfẹ́ ẹgbẹ́ rẹ̀ tó di tó lágbára débì kan ó ní ó kàn ní gbangba níjú o ni ní ẹ sọ fún lágbájá ẹni kò ṣe pẹ̀lẹ́ ẹni táwọn yóò ti mọ̀ kí òun máa ń kọ síra díẹ̀ ẹni kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tí yóò bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ohun tó mọ̀ á sì ni ó mọ̀ parẹ́ mọ́ lára gbogbo ohun tá o ní ó mọ̀ á ní kó mọ̀ o kí ni o kó lara ah ah lára ṣe pé irú wọ́n kàn rárá ní òkè wọ́n ní ọ̀bẹ tàyí bẹ́ẹ̀ nu lọ níjẹ̀ àbí ẹnu rẹ tó ọmọ ń sọ̀rọ̀ tó sọ̀rọ̀ bàdàn tó ìpẹ́ náà látẹ̀lí lọ kọ́ má lè sọ̀rọ̀ mọ́ yóò kàn níta ni yóò kàn kọ́ lásán ọ̀gá òṣòṣò ọlọ́rin ẹ̀rọ ni àbúrò ìdí hmm? Hmm? Ọsọ update update wọ́n ti o ẹnu mi ti ó ti lẹ̀ mọ́lẹ̀ àwọn ká máa káàkiri pé ẹgbà ṣe báyìí kó ní tí ẹ ti ṣàwọn àgbàlagbà àbúmọ̀ ìdí àgbàlagbà sọ rẹ̀ ń jẹ̀ta ìyìn ètè wá lọ lọ kí lẹ́rọ rẹ̀ ká máa wẹ̀rọ ká ìtọ́ aláboyún yóò yé ìtọ́ aláboyún wa ọgbà ẹ̀dá wọn yóò lè mọ̀ pé àjálà bí ń ṣe kí ni ó confam àmọ́ngbà tí ó confam nísìnyí àti pé kò ságbára ń bẹ̀ mọ́ torí kágbára bá wà ń bẹ̀ ibẹ̀ ni wọ́n lọ ayíbẹ̀kọ́ ni ibẹ̀ ni kí ni ibẹ̀ ni wọ́n lọ alihamudulilayi pé ó ti clear pẹ̀lú tọ́lọ́pàá tá a fi ń gbéra yìí nísìn kò ní ó mọ̀ jálà bí nu ní agbára lọ́dọ̀ kí ni lọ́dọ̀ jálà bí wọ́n tó bá wà ní ó jẹ́ torí èmi oní gbogbo ìtasára àjàmọ́dá àti nígbàgbé ní káwọn sábì ó kàn ní pé ẹ̀rẹ́ à ìrọ̀lẹ́ ẹ̀kẹ́ kí n bẹ́ sọ pé ẹ mọ̀ bú àwọn sábẹ́ o ọlọ́wọ́n jà síbi o ṣẹ́kọ́ àdásí ìbẹ̀rẹ̀ ọ̀dọ̀ yóò kọ̀ sí ní ẹ mọ̀ bú àwọn sábẹ́ lọ ní o ẹ mọ̀ bú wọn ẹ ṣe pẹ̀lẹ́ wọn ẹ yóò kọ̀ máa ní àkútú mi orí rẹ̀ dàrú ṣe bóyí ọfẹ́ ní ká mọ̀ bú sábẹ́ kí wọ́n máa ní àṣẹ tí ìwí náà nu ọwọ́ àwọn àfa àti bá àti ọwọ́ wa bá lájọ ọ̀rọ̀ ni ò tà sí ayé ẹ̀kọ́ ni ìjọ abẹ́ wí náà ní ìwì wọ́n rẹ̀ ní ẹ gbọ́dọ̀ bú sábẹ́ ẹ gbọ́dọ̀ bú sábẹ́ náà ni ó jáde <laughs> so ẹ̀tọ́ ah, yẹ ká ti ṣe jí ní òkú tiẹ̀ ká kàn tiẹ̀ sì wí àmọ́ àwa mọ̀ o gbogbo táwọn wọn lò pa wọn ní ó lè jẹ́ wọ́n sì ní náà àmọ́ pé kí bí àwọn kùrù sí yù àti gbogbo àwọn ìyá wa ta ni wọ́n yẹn lọ́fíà lóru gbogbo àwọn tí táwa fún mọ́ká àní ìyá àfẹ́ bẹ́ UK Imam Kutubi ní òkè sábà gbàwẹ̀ àmọ́ mo gbàwẹ̀ nígbà ọ̀rọ̀ ti yìí ah, àwọn UK tó yẹ pé àbá wákàtí bí àbí wákàtí ti sí àbí wákàtí twelve kan láàfin gbàwẹ̀ ìgbà náà wọ́n wá gbàwẹ̀ àwẹ̀ àti gbogbo àwọn ìyá òní ìsinmi ọ̀gá bí ah, ogbó owó àwọn àdúrà ẹ kàn ṣe ni kò ní kò ní lọ bẹ́ẹ̀ ti fẹ́ kò ní jẹ́ kí n jẹ́mọ́ ẹ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run so àǹfààní kan tá a rí ń bi gbéra wa nù so ẹ jẹ́ ó máa lọ bẹ́ẹ̀ kó máa ṣe kí ni o kó máa lọ bẹ́ẹ̀ so bó ṣe ń lọ yẹn káwọn èèyàn náà wà máa mọ̀ pé a jẹ́ pé ńgbà tí ó ságbára ń dijálà bí mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ní kálukú ṣe pé ẹ wo ẹjọ́ àpèjọba sí i wọ́n ti mọ̀ pé tẹ́nìkan bá lọ lé sí mọ́nàmọ́ná kan àǹfààní ká tún fìjọba múra náà wà àbí kọ́ ok ẹ jẹ́ ká gbé lọ́dọ̀ ìjọba adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí ó ń kọ́ gbogbo wa mọ̀ ṣe torí ọlọ́run kọ́ àwọn náà mọ̀ ṣe lọ́sí máa ọ̀dọ̀ ọlọ́pàá àlọ́ àgbẹ̀ kọ́ni táwọn náà fi mọ̀ kíbẹ̀ ń lóye káwọn lọ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọ ṣáà ṣe àlékún dáadáa fún wa kó ṣe àlékún oore fún wa kó ṣe àlékún ìdúró déédéé lórí at-tawhid kí ó má gba islam kú lọ́wọ́ wa kó sì má gba sunna kú lọ́wọ́ wa kí ó ṣe àlékún ìdúró ti súnà ọlọ́mọṣá ṣe fún wa àlékún ìgbàgbọ́ yẹ̀sìn ọlọ́mọṣá ṣe fún wa ọlá al-Qur'an so kálukú wa ẹ̀dá kò torí ọlọ́run bá wa tí wa máa ń wí àdúrà ló lè ṣe o kí ló lè ṣe jọ̀mọ́ wàláhì àdúrà ló lè ṣe kò sí nǹkan míì ẹ má jẹ́ afọ́nbù o ẹ máa ṣe kinní kan ẹ má fọ́nbù o oníyàwó mẹ́ta fúnra rẹ̀ mọ́ fọ́nbù àfọ́wùtẹ̀ kí fọ́nbù alhamdulillah àbúrò àwọn mẹ́ta mọ́ fọ́nbù kan mọ́ lẹ́nu ẹ gbogbo àwọn àjẹmọ́ náà káwọn náà mọ́ fọ́nbù káwọn jẹ́ kíni kódà àdúgbò lọ́dọ̀ ọlọ́run pé ó dàbí kálukú gan bí eléyìí ṣe kálukú náà fọ́nbù ẹ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn kò mọ́ ni ẹ̀wọ̀n ni oyè inú kẹ́nu kíní kan ní àdúgbò lọ́dọ̀ ọlọ́run so níbi eléyìí náà kò ní kálukú náà ẹ jẹ́ ká gbára wa létà ni Allahu subhanahu wa ta'ala àmọ́ àwọn issues tó ṣe kíni tí ń bí nǹkan gangan àwọn ń tà ń fà mọ́ra wa lẹ́nu ó ní kí ni òun rèé ó pọ̀ jù báyìí lọ ẹ mọ̀ àjòǹjẹ òkú àjòǹjẹ òkú ara rẹ̀ ló wà àbí òtún ara rẹ̀ ṣe àjòǹjẹ òkú àti lábọ̀mọ̀ jòǹjẹ òkú ara rẹ̀ ló wà agbowó òkó mọ kámọ́ gbowó òkó mọ ara rẹ̀ ló wà káṣe mòlúdì kámọ́ ṣe mòlúdì ẹgbẹ́ ọlá pé gbogbo nǹkan wọn ti di oúnjẹ lọ́dọ̀ tí wálẹ̀ Yorùbá yìí ló fà if not ni kò ní mọ lágbára tó tó báyìí ṣé ọlọ́mọ ṣe àṣàlẹ̀ kó dáadáa fún ká lè torí ẹlòmíì àwọn èèyàn yìí máa ń wò pé àfi káwọn ṣe kíní kan hàn afẹ́ kí kálukú calm ká ṣe kíní o ẹ jẹ́ ká calm ẹ jẹ́ ká lọ fọkàn wa balẹ̀ sọ́dọ̀ ọlọ́run ẹ má fọkàn balẹ̀ sọ́dọ̀ èèyàn o ẹ má fọkàn balẹ̀ síbi owó o ẹ má fọkàn balẹ̀ síbi gbogbo nǹkan o but kí ni ká fọkàn balẹ̀ sí ẹ ká fọkàn balẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run ọlọ́mọṣẹ́ àṣàlẹ̀kùn dáadáa fún wa àgbà kọlù Ah, ẹnìkan sọ pé can someone give us the charge card here we collected the charge card yesterday on our nabawiya program. ẹ níyà yín <laughs> wà ní sábà ní àfún recharge card àní fún yín àwọn èrè pín recharge card ní ìyá yìí so ìjọ tánà bí àdàbàwíyà wà fẹ́ẹ́ ṣe tiwọn ó mọ pín kínú ó dà kánlẹ́ nìkan pín bẹ́ẹ̀ so àní pín recharge ìwà lè sọ òbí ẹni tó bá fi ti fún ara wọn lábẹ́ lábẹ́ kọ́mẹ́ǹtì o àmàwé báyọ̀ pín charge card so àfi ní bóyin lówó níyà yìí ó rà pé ní Ramadan ẹ ó láwọn aláàjì wa kan tọ́mọ tọ́lọ́ wọn fẹ́ káwọn sáà sí dáadáa báyìí àwọn ti wá mú Ramadan pé inshàlá àwọn mọ sí ọlọ́run sọ wọn lẹ́sùn lórí so èyí ò sì wọn àti mọ̀ pé ó bá Ramadan lọ so àwọn táwọn ṣe ń bì àwọn táwọn yẹn dúnà lẹ́tí ń gbọ́ yìí so àwọn àǹfààní tọ́lọ̀ wo nìkan lè mọ̀ sí fún ara wa tó láwọn kìíní yìí mọ àwọn ẹmọ kan tí ní at least I want like I want you lórí náà bẹ̀rẹ̀ I want to you I want you to explain something to us. Èyí tá àárò ká fẹ́ ṣàlàyé ní tábà rí kọ́mẹ̀ntì tó dájọ́ ká ṣàlàyé rẹ̀ insha Allah ta'ala ó ṣeé ṣe ká ṣàlàyé. Ẹ̀ńgbà tá àti ìríkọlù káwọn adúbà náà nù. أبنى الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى àwọn ẹni tó bá ní full trust lórí ọlọ́run níjọ́ lè mọ́ torí ẹ̀ náà kò fọ́nbù bí a ti wípé ah, ọlọ́run máa gbà lẹ́yìn wa ní kìíní èyí tó gbọ́dọ̀ fọ́nbù náà ẹ̀gbọ́n ìwọ́n ṣe kíni ẹni àwọn tó yẹ kó mọ fọ́nbù jù làwọn ànábì ọlọ́run àwọn tó yẹ kó mọ ṣe kíni jàmọ́ àwọn tó yẹ kó torí pé àwọn ni wọ́n ti ní àwọn ni wọ́n ń gbà wáyé direct àwọn ni wọ́n rí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ń sọ fún wọn direct wọ́n tó jẹ́ àwọn anábì ọlọ́bọ̀ náà ti wọ́n ti wọ́n tún àmọ́ṣe mọ́ṣe àdúrà wọ́n tún àwẹ̀ṣe mọ́ṣe wọ́n lọ mọ́dọ̀ sí mi tọ́jú mọ̀ pọ́lọ́wọ́n so orí ẹ̀ lànà bí wàá bọ́ wa lé lórí nítàlọ́ ibi tọ́ wa ni pé káwa náà mọ̀bẹ̀ bẹ́yìn náà lẹ́kọ́ọ́fì wà rọjà kódà ká ti rí pé a ah, pẹ̀lú ògùn ọlọ́ àbúrò ní ṣe wa o a tún sì mọ ti element of doubt náà sí pé ẹ bọ́lọ̀ ń bá mọ̀bẹ̀ gbádùn wà kí ni yóò ṣe yóò gbé wa so a gbọ́dọ̀ mọ bẹ bẹ́yìn náà lẹ́kọ́ọ́fì wà rọjà láàrin pé hmm, ká má bẹ̀rù ká dẹ̀ mọ̀ ṣe kí ni kọ́kàn wa tún balẹ̀ a gbọ́dọ̀ mọ bẹ̀rù jù káyé bẹ̀rù nìkan lákàn mọ bẹ̀rù pé yé hmm, hmm, bákan náà àdẹ̀tún gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ ni báyìí gbọ́dọ̀ bẹ̀rù jù mo lẹ́nìkan ó ní come out for debate mo ti come out látijọ́ ìjọ yìí àníjọ́ tí kàwù mi bá ti sọ pé yá mo ṣe kí ni mo rẹ́dì wàláì tí kàwù mi bá lè pè wọlé bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ bá sì pè wọlé sọ̀rọ̀ program mi náà àbí tó dáhùn tó yẹ pé òkè aṣáàmù àwọn yìí náà lọ́wọ́ ilé pèsè àwọn kan pèsè àyín náà bí mo ti jòkó yìí náà tí kàwù mi bá lè sọ pé yá bísímìlà àbí ọ̀rọ̀ ní ìtazàrà ń túmọ̀ sí tàmọ́dà kí ni èmi àti ìwọ kọ́ o ṣòro àwọn tó sọ pé come out for debate i am ready for debate àmọ́ with who with kàwù mi ni kàwù mi ní kàwù mi kàwù mi ló sì ní mi so ṣé ìwọ jẹ́ kàwù mi ni àyíkọ́ ọmọ wọn so fèmi àti kàwù mi lẹ̀ kàwù mi níjọ́ tí kàwù mi bá ti ready fún debate àjọ ṣe kí ni o àjọ ṣé tí gbogbo ayé ò so tí kàwù mi bá ti wá rà ní jàbáàrù ti ń bẹ ní Kánò tí ń sọ ọdún tí kàwù mi lé fi ń yà yín sọ ayé ẹ̀kọ́ òun jáde fún rẹ̀ pé òun rẹ́dì fún debate ó dẹ̀ lóò ti lọ ka one thousand tira ó dẹ̀ láwọn ọmọ ilé kí òun àkóso àwọn ọmọ kí òun rẹ̀ bọ́ta náà àwọn ọmọ kí òun rẹ̀ ti máa bá pariwo pé kọ́ mọ́tò debate àwọn ọmọ tó ló jáde so níyà yín náà in this case ẹni tí mo bá lọ́rọ̀ ní kíni o kàwú mi nìkan ṣoṣo ẹ o èmi mo ní kàwú mi kàwú mi ló ṣe kíni kàwú mi ló ní èmi àti kàwú mi ó jòkó báyìí èmi ló bí wàá jọrọ ìjòkó káwùmí ó pè wọlé tí káwùmí bá lè pè wọlé bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí insha allah dìbẹ́ ti bẹ̀rẹ̀ a sì ní dátà rada a jẹ̀ rani torí báyìí like five hundred gig àbí how many one thousand àbí ẹgbẹ́ gini ó pọ̀ ń bẹ́ẹ̀ níbi eléyìí ó pọ̀ ń bí eléyìí ó pọ̀ ń bí MTN so àwọn ìfàní wà àwọn ẹgbẹ́ oṣù mẹ́ta láàbì ṣe dìbẹ́tì kàrígádì kò lè tán ẹ yóò máa lọ ni so ti yẹ báyìí so àmọ́ ẹni tèmi ó bá ṣe dìbẹ́tì ó ní ta ní kàwùmí kàwùmí tèmi nìkan ni

ṣùgbọ́n ti debate tí ó bá wáyé lórí àwọn ọ̀rọ̀ tá a dálẹ̀ yìí kéde ogun ẹ̀yìn tẹ̀ ń mi la fún lẹ́sì tí debate tí ó bá wá nǹkan ẹ̀hẹ́ ẹnìkan I don't like your Kawumi ẹ mọ́ láyì Kawumi ẹ̀ ẹ̀ mo dá <laughs> mi like mi so ẹ fi àmà ẹnìkan ní anda there won't be adanasi for kàwé kí ló dé kò lè tó bá wọn ẹ má jẹ ànira wa lára ẹ̀hàn kí tí ò bá ní sajanasi wàhálà máa pọ̀ gan bọ̀dì sí ìwọ̀n kíni kíni mẹ́mbẹ̀ rí yàn pé ó ti bẹ́ẹ̀ di nǹkan mìíràn adanasi tí ó lè janasi ẹ̀yẹ kó wà mẹ́ wọ́n kò yẹ pé ká lè hara lè mọ̀ ní náà kákan lè fi ìmọ̀ sí kíni ká lè fojú mọ̀ hàn ọlọ́mọ sá sàlékún rárá fún wa wasalli lahumma wasalli ma ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Ọ̀kan soso ọlọ́run ní ìbẹ̀. ọlọ́run ní ìbẹ̀. Ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. Ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. Kò máa sí ewé kò máa sí egbò. Kò máa sáwòrè ní ipa kádàrà tọ́lọ́run ṣètò lórí ara ayé ọmọ àdámá. La ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. La ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mọ́. Mo ní bẹ̀rẹ̀ sí sí ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn àtẹ̀bọ̀ mọ́. Àrìmọ́lẹ̀ṣẹ́ ààrẹ ẹbọ ni. Èdè òní àwọn àṣẹ̀bọ̀ mọ́. Àṣòkọ́lẹ́ṣẹ́ ààrẹ ẹbọ ni. Èdè òní báwọn àṣẹ̀bọ̀ mọ́. Mo ní yí yẹsẹ̀ wò sẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn àṣẹbọ máa. A ní òkà àtajà sẹ́ ààrẹ ẹbọ ni. Èmi Mo ní òkà kùsànrin ààrẹ ẹbọ ni. Èmi ò lẹ́nu sẹ́ ààrẹ ẹbọ ni ráwọn àṣẹ̀bọ̀ mọ́. Dètúdètú ń kọ́ ààrẹ bọ ni. Èmi ò ní báwọn àṣẹ̀bọ̀ mọ́. Mo ní ìfúnpá ń kọ́ ààrẹ bọ ni. Èmi ò ní báwọn àṣẹ̀bọ̀ mọ́. Àti wípé ó ń dè níbàdí ààrẹ bọ ni. èmi ò ní báwọn àtẹ̀bọ mọ́. mo ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ ni. èmi ò ní báwọn àtẹ̀bọ mọ́. àti wípé Àgẹ̀mọ níjẹ̀bú ààrẹ bọ ni. èmi ò ní báwọn àtẹ̀bọ mọ́. mo ní Òṣogì yẹn kọ́ ààrẹ bọ ni. èmi ò ní báwọn àtẹ̀bọ mọ́.

ó ti dájú pé ààrẹ bọ́ ni mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwòrá wá foríjì ni mo ti tó bá. mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwòrá wá foríjì ni mo ti tó bá.